وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أوجب علينا عبادته وحده وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله خير من نصح لله ولكتابه وللمسلمين قاطبا صلى الله عليه وعلى آله وصحبه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 fáwọn ẹni tí máa ń gbé ká àtẹnudọ́ bá gbé lọ bá dídá ló máa ń dá òjò ló yóò di pé kọ́ká léke àìfẹ́ ra rẹ ni yóò máa jọba níbẹ̀ yóò wá ní Islam kí lè fẹ́ ká máa ṣe nítorí pé akéṣe màláìkà ó rọrùn bàjẹ́ kọ́nìkálukú wa àtẹnudọ́ pẹ̀lú sákèjì àtẹnudọ́ pẹ̀lú sákèjì bàjẹ́ ní tuntun ike.

kásì dènà sí ohun tó bá jẹ àyíká kí ni wọn kò ní kiri ànàmdéhà alimam aljordani rahimahullah ta'ala wọn ni ànàmdéhà tó iye dùcà ilà máa bí ìsọlá wọn náà yóò àgbà bí ìfẹsẹ nígbà wọn kiri ànàmdéhà wọn náà ní ká fẹ́ wọn làkejì wa láti wá máa ń sèkà bí ó ti láǹfààní. kábílẹ̀ jìnnà sí nǹkan tó fi pé ìbàjẹ́ àti àbúrò bẹ nínú rẹ̀. àkókò náà fi hàn fún gbogbo ẹni tó bá tán wọ́n sáà nínú fi hàn tó bá fi fúnra rẹ̀ ìwọ ọlọ́kùnkọ́ sí nínú fi hàn fúnra rẹ̀ ṣe ìdíje fúnra rẹ̀ kóra rẹ̀ níjà lera rẹ̀ jìnnà sí gbogbo tí ọ̀dà pera rẹ̀ lọ sí ìgbòkò tó sáfà ní tó wúlò nítorí kẹ́nikẹ́ni tó bá ti jà bórí ẹnu rẹ̀ ọgbọ́dọ̀ gbá láti ṣe lọ sí abẹ́lómi. Ibi ọlọ́run ọbẹ̀ lẹ́dá wa, ó ní àti ìmúlò náà náà ṣẹ̀fẹ̀ṣẹ̀, wọ́n ti sẹ́wọ́n náà máa ń kó sẹ́kọ̀, wọ́n á ti sẹ́wọ́n náà fi dá abẹ́rẹ́ àti àpèlú. Ó ti gbá lápẹ́, lápẹ́ ilẹ̀ máa fi àwọn èèyàn, wọ́n ti di fún àwọn àti dáadáa. Nígbà tó ti fi dáadáa tẹ́ fi àwọn èèyàn lọ sí ti rẹ̀, ẹ̀yin náà ti ṣe ẹgbàgbé orí ara ẹ̀ ẹ̀ ṣe ìkìlọ̀ orí ara ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe ń ṣe kìlọ̀ bẹ́ẹ̀ lómi ẹ̀ ti ti ti fúnra yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe ń ti àwọn ẹlòmíì létí ẹ̀yin lẹ́sìn kájúrà tó ti gbé nínú rẹ̀ láti máa kí lọ́yẹ káṣí ilé ọ̀sán kárọ́ọ̀lù ẹ̀ ṣe làákà ìlérí bẹ́ẹ̀ ni ẹni tí bá ń pè ní lọ sílé káṣí dáadáa tí lé ní ìdínà sí aburú ìgbà ti gbé dáadáa ní kájínà الإمام الآجوري رحمه الله انظر قل لا يكون نصحا لله ولرسوله ولأئمة المسلمين وعامتهم إلا من بدأ بالنصيحة لنفسه ولن يولد أن تنتهي fún ọlọ àti fún ìránṣẹ́ àti báwọn aṣíwájú àwọn mùsùlùmí àti fún gbogbo mùsùlùmí lápapọ̀ ẹni tí ọ̀gá kọ́kọ́ bẹ̀rẹ̀ títí ìlú yàrá rẹ̀ kọjá ẹni tí ìtọ́lẹ́bí làárí mi wọ̀ sọ́n tó ti gbìyànjú láti wáyé àti máa gbọ́ yẹ́ lèyà àríkà bá yẹ ju àrí ó lè bá tara àmà yìí máa ń tọ́lọ́ bàbá sí lọ́nà ẹ̀ lóye rẹ̀ wọ́n yà á lẹ́nu. عداوة الشيطان له قلت ترى معي وفي ما في الشيطان تسيتي أطول وكيف الحذر منه قلت ترى ماما قولا تسيطر مع الشيطان ويعلم قبيح ما تميل إليه النفس قلت ما أو أكون تمييا فيما أولى تسير حتى يخالفها بعلم قلت بقى يقع تقول أكون تمييا يوم أكون تسير أو يقع لك ẹni tí o bá kọ́ ṣe nà sí àkórí ara rẹ̀ kọ̀ sáyè fún láti ṣe nà sí àpẹlò o ṣàtúnṣe orí ara rẹ̀ wọ́n fẹ́ ṣàtúnṣe ẹlòmíì ọlọ́dún pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣàtúnṣe orí ara rẹ̀ nìyẹn wọ́n jàpọ̀ orí ara rẹ̀ báwo ló ṣe ní ìjàmbá ẹlòmíì ẹ̀rù kama ṣe nà hà kama ṣe ìdíje kama pàkíyèsí ara rẹ̀ lọ sí ìdíje tí ó wúlò fún wa láti máa lérẹ jìnnà sí tí ọ̀dà tí òwúlò tó bàjẹ́ inú lànà àwọn ànábì ọlọ́run inú ròyìn àwọn ànábì ọlọ́run gbogbo àwọn aránsẹ́ eléyìí tí ọlọ́run ọba àtàwọn ànábì tọ́lọ́run ọba gbé dìde iṣẹ́ wọn pàtàkì ọ̀ka pàtàkì nínú iṣẹ́ wọn ọ̀nà ni títí lọ sí ìhà bí máa ń ṣe ìṣiṣẹ́ báwọn èèyàn dá ara wọn dé ànábì wa náà àlẹ́ ìṣẹ̀lẹ̀ ó là tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá tọkọ gbé dìde lọ bá àwọn èèyàn tí wọ́n ya bọ́kíbọ́ bọ́kíbọ́ ọ̀gbẹ́ àkọ́kọ́ lókè pẹ̀ ànábì nù hàrí ìṣẹ̀lẹ̀ ó pè wọn ó gbòòrò pè wọn ó bọ̀tá pè wọn ó gbòòrò sókè pè wọn ó tún pè wọn jẹ́jẹ́ nínú ọ̀nà tó bá wọn sọ ọ̀nà ni mo bẹ lé wọ́pọ̀ rìsàlẹ̀ ti rọ́bì wọ́n á ń sàkólẹ́kọ̀ wọ́n á àlẹ́ mu mi lọ́wọ́ ní bá a lẹ́ àti àlẹ́ mu wọ́n ti àwọn ti ọlọ́run ọba fún yín ìdí olúwa ẹlẹ́dàá mi tọ́ra mi sí mọ́ jẹ́ wọn fún yín wà á ń sàkólẹ́kù wọ́n ti ń ṣe ìdíje fún yín wọ́n ti nà sí hàn fún yín wà á àlẹ́mú mi lọ́wọ́ ní má lẹ́ ti àlẹ́mú èmi ti mà látọ̀dọ̀ lọ kó tó ti gbẹ̀yìn ọ̀mọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ náà ni anábì sọ́ọ̀lẹ̀ àlẹ́yìn ìṣẹ̀lẹ̀ tọ́lọ̀ wọn bá rán sáwọn èèyàn rẹ̀ àwọn adámúdá wa lọ́jọ́ pé aláyàkókò nàkíní wa alágídí burúkú èèyàn abúlé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọn ni wọ́n sọ̀rọ̀ lọ́dọ̀ anábì sọ́ọ̀lẹ̀ wọ́n láwọn ti àmì àmì irú ìtọ́lọ́ máa kọ́ àwọn àrẹ́sẹ̀ rẹ̀ dáwọn èèyàn wọn fi dá ibi ọlọ́wọ́n bá gbẹgbẹ fúnra ara rẹ̀ ó lọ́nà wọn sí wọn. sọ́ọ̀lẹ̀ sẹ́lẹ̀ ó sì fi bẹ ẹlẹ́dàá wa bá fún ní àmì àmì náà ní kí abo jáde látara abo látara ó ní ní àmì bá fún mi nínú àwọn ìrìnsẹ̀ tọ́lọ́ wọn bá rántí gbogbo àgbáńlá yìí torí ìdí ẹni bá bí àmì nírọ́ tó ní ni wọ́n pa tó ní ọlọ́wọ́n bá kọ́lọ́ rán mi àwọn àpáta wa ẹ̀yin náà tó kíra fún mi dé náà jáde bẹ̀. bẹ́ẹ̀ bá ti rí léyìí ajá ike ẹni láti ni torí pé yìí ṣe ṣe yàn náà ràkúnmí ọlọ́run wọ́sọ̀kọ̀yà omi tí ó ti dùn omi ọlọ́run tọ́lọ̀ wọn bá ní kí ràkúnmí wọn máa mú ni ẹ gbọ́dọ̀ sí lọ́nà láti. àwọn wa máa kan mú gbogbo àwọn aráàlú lásán kejì mú mi àwọn báyìí àwọn olórí ikú nínú àwọn gba wájú ọlọ́wọ́ bá pa wọn ní ìpakúpa anabi sọ́ọ̀lì aleyhi sẹ́lẹ̀m ibi wọn ti sọ fún wa nínú alukur'an nínú sóròtò làárọ̀ ọlọ́ni bẹ̀tẹ̀ wọ́n lẹ́ àánú. وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين ولا ينعم mọtítí tí ọlọ́run ọba fún yín o iṣẹ́ tọ́lọ́run olúwa ẹlẹ́dàá mi tó ونصحت لكم وتتسمين سنتيكم ولكن لا تحبون الناصحين ìpanu yìí ni pé ẹ fẹ́ràn àwọn ẹni tí bá ti sè é àtikọ́ tẹ̀tẹ̀ dáyé àwọn ẹni tí kì í fi ọ̀rọ̀ àwọn olùtẹ̀sí sí ẹni tí bá ń pàkíyèsí wọn lọ sí ní tí ó jọ dá fún tí bá lé wọn jìnnà sí tí ó lè mú kí ọ̀rọ̀ wọn kọ́ bàjẹ́ wọn ì fẹ́ràn ó ti wà ọjọ́ ti pẹ́ yìí ìdá nínú nínú ayá yìí wọn náà nígbà tẹ́bi ọlọ́run fọ́ọ̀lẹ̀ àrẹ́lẹ̀ sẹ́lẹ̀m nínú sẹ́tò náà ṣe wọn náà ní kó ti nà sí àbáwọn èèyàn rẹ̀ bẹ́ẹ̀ náà tẹ́bi wọn ṣùáyì àrẹ́lẹ̀ sẹ́lẹ̀m tẹ́bi ṣùáyì ọlọ́run náà sáwọn èèyàn kan tó ti fi wọn fi ṣe dọ́gba nínú òsùn wọn ti wọn wọn gbà pé ìwọ́n gbà táwọn bá fẹ́ tà wọ́n tà dín wọ́n wọ́n dín ẹ̀rẹ́ bọ́kọ̀lọ́kọ̀ náà ṣe ń ṣe lónìí tẹ́lẹ̀ máa lu kóńgó jáde rẹwà tẹ́lẹ̀ máa lu kóńgó jáde rárá ìsì síbẹ̀ malu kóńgò tẹ̀ ń fi rọ àgbàdo síbẹ̀ malu kóńgò tẹ̀ ń fi rọ ká bàbà ṣùgbọ́n gbà tó bá kan dídà lórí kóńgò orí sí mi lẹ́nu. irú nǹkan tó ti àwọn èèyàn náà fi ṣàyè àlejò ìṣẹ̀lẹ̀ tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá wa tó fi pa wọ́n rún iná lọ́pọ̀lọpọ̀ sí lónìí. àwọn náà ní alùpùpù fi fún wọn. àwọn ẹni ṣe é pé nígbà táwọn ọba ara ọjà tí wọ́n máa wà wọ́n mọ̀ fún wọn pé ṣùgbọ́n ń gbàtà wọn bá wọn sẹ́ni tó fẹ́ rà wọ́n wọ́n dín. sọlá mi sọ pé wáyé ló lé mú sọ fífi alẹ́ni ilẹ̀ ìlà sàlù alẹ́ náà sì yẹn tó fún وإذا اختالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين أو يا النبي شعيب النبي شعيب عليه السلام أقوى ó kìlọ̀ fún wa ẹjẹ́ gbígbà àwọn kan ẹjẹ́ kó pé síbẹ̀ yìí náà sọ pé gbàtà bá fi wọn kàlà á fi san kí ló dé tó fi jẹ́ pé gbàtà bá fẹ́ san padà ìmọ̀lù. النبي شعيب الله سبحانه وتعالى القرآن قل فتولى عنه وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آتى على قوم كافرين النبي شعيب عليه السلام أقوى سوى لا يسوى الصلاة بأقوى ọ̀pọ̀ àwọn ti ìparun ń bọ̀ wá bá wọn ọlẹ́yìn èèyàn mi ẹran ti pé mo ti jẹ́ àwọn tí olúwa ẹlẹ́dàá mi tó fi rán mi sí yín mo jẹ́ ọmọ fún yín o wọn náà tà tó lẹ́kùn mo ti ṣe nàdí àwọn yín mo ti ṣe ti fún yín kàkéèkà àdá àdá ọ̀hún gàbìrì báwo lè ṣe fẹ́ kí máa banújẹ́ lórí àwọn kẹfìrì ìgbé ìparun sí wọn ìdí banújẹ́ lórí ẹ̀ láìláì nítorí pé ànábì ọlọ́run ti gbìyànjú ànábì ọlọ́run ti fẹ́ lájẹ pé ànábì ọlọ́run pa kéèsì wọn ó sì ṣe nà sí àfún wọn ó sì ti ti fún wọn ṣùgbọ́n wọn gbọ́ èyí tí wọ́n kọ́ sí ti gbà wọn. bàbá ńlá àwọn ànábì ọlọ́run ànábì Ibrahim alayhi salam òun náà gbẹ̀yìn níbi ká ṣe nà sí ha ká sàtọ́tẹ́lẹ̀ ká pa àwọn èèyàn lọ́sídìí tí ó sì wọ́n láǹfààní tí ó sì fún wọn sórí rẹ̀ ká lé wọn jìnnà gbogbo tó lè mú kí òyìnbó ọjọ́ tí wọ́n láyé àbínú náà ti yá. lẹ́yìn ìgbà tí ọlọ́mọ bẹ̀rẹ̀ tọ́pa Nabi ibrahim alayhi salam tọ́pa aláṣẹ tó di mùsùlùmí anabi ibrahim kò ṣe méjì kò ṣe méjì ẹ̀ẹ̀kan náà lọ́jọ́ olúwa ẹlẹ́dàá wa lóhùn qala aslamtu li rabbil alamin ó ní mo ti gba ìta fún olúwa ọba gbogbo àgbáńlá yìí anabi ibrahim ọ̀wá dá dúró lórí ara rẹ̀ anabi ibrahim kọ́ àwọn ọmọ أتوا رمض ماره ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون بين النبي إبراهيم عليه السلام lọ́sọ̀ àkọsẹ́lẹ̀ yìí fún àwọn ọmọ rẹ̀ kọ́lọ́nà ọba ti tẹ̀sẹ̀ ìsìnká fún yẹn o náà ní alìsílám ẹ̀ wá gbọ́dọ̀ gbà láti kúrò láyé bí àbí lórí ìlà. síbẹ̀ náà anabi yakub aleyhi sẹlẹm ọmọ ọmọ lọ́jẹ́ fún baba ńlá wa anabi ibrahim aleyhi sẹlẹm ní ìgbà tí anabi yakub aleyhi sẹlẹm ti kú dé tọ́fẹ́ máa mú lọ anabi yakub aleyhi sẹlẹm ìtọ́sọ báwọn ọmọ rẹ̀ òun náà ní pé ẹ̀yin ọmọ máa dà kúndùn náà mi bàá ní kílẹ̀ máa sùn lẹ́yìn ìgbà tí mo bá fi lé ayé sílẹ̀ qalu na'budu ilahaka wa ilaha abaika ibrahima wa isma'ila wa ishaqa ilahan wahida wa nahnu lahu muslimun wọn lólu ẹlẹ́dàá rẹ̀ tí wọn náà sìn tóbi ní kó fi ilé ayé sílẹ̀ ní ìsìn tó sì jẹ́ olúwa àwọn bàbá rẹ̀ àtàwọn bàbá ńlá rẹ̀ النبي إبراهيم عليه السلام النبي إسماعيل عليه السلام bàbá rẹ̀ النبي إسحاق عليه السلام olúwa wọn táwọn náà sìn wọn fi kó láyé iná làwa náà mọ̀ ní. àwọn ànábì ọlọ́run ogun ọlọ́run máa ń ṣe nàfíhà bẹ́ẹ̀ náà ni àwọn ẹni rí àwọn ẹni rí àwọn náà máa ń ṣe nàfíhà nítorí pé nínú àmì kọ́ jẹ́ ni rí ó náà ní kó ọmọ wọmọ ẹ̀yà rẹ̀ ràn títí tí ó fi wọnú kẹ́kẹ́ ó ti ṣe ní sùdà kó ọmọ wọmọ ẹ̀yà rẹ̀ ràn nígbà tí máa ń fa nígbà tí máa ń fa kùnùnù tí ń fa sẹ́yìn tí ọ̀nà sì di tó lè dé kó torí rẹ̀ kó pé wá sí di orí rẹ̀ kó sì lè jìnnà sí nǹkan tó lè mú torí rẹ̀. Ànábì Musa alayhi salam ní ìgbà tí àwọn èèyàn méjì jà gbogbo èèyàn sì ti máa Ànábì Musa lọ́mọ ọba ìyẹn Fìràwù nítorí pé Fìràwù náà kò lọ́gbàdọ́ tó ti bí ọ̀tá rẹ̀ ọ̀tọ̀ ọlọ́ onáàlú Fìràwù náà jẹ nítorí tàbí Musa ti ń wá ọ̀nà láti pa iná ló ti palẹ́sẹ̀ wípé gbogbo ọmọkùnrin táwọn ọmọ israẹli bá bí wọn máa pa wọn wọn máa pa àwọn ọmọbìnrin wọn sílẹ̀ nítorí àlábùrú kan eléyìí tó ńlá títí ẹnìkan yọ jáde láti inú àwọn ọmọ israẹli ó ní ó ti kú pa wọn yóò sì mú ìparun bá gbogbo ọlọ́run ẹ̀rú wa ń bá ike ẹni tó ṣe ike yọ bàtẹni jẹ yóò jẹ́ kí ọlọ èèyàn kọ wá sófin léyìn òkúkú ti bàjẹ́ ìjẹkù ti padà tó ti kọ ìgbà náà fi mú sáyẹn tọ́lọ̀ ti kádàrà kọ́wọ́ rẹ̀ náà ní parun fìràwọn ti wáyé ìgbà tí ọlọ́run ọba tó gbé bíi ti dédé fìràwọn náà lọ́lọ́run ọba tó ṣe lẹ́ni tọ́gbàtọ́ ó jẹ fìràwọn náà ní jẹ omi fìràwọn náà ní mu ilé fìràwọn náà ló gbé dàgbà gbogbo aráàlú gan wọ́n ti mọ ọlọ́mọ ọba tọba hànà lọ títọ́lọ́n bá fẹ́ gbàyàn la ó lè jẹ́ kọ́wọ́ ọ̀dà rẹ̀ gan ló ti la tọ́lọ́n ọba ẹlẹ́dàá wa tọ́ba fẹ́ là ó lè jẹ́ kọ́ta òun gan gan gan gan lọ́gbọ́dọ̀ rẹ̀ lọ́sàn àti lálẹ́ sì kan kò ní sí ọ. Ànábì Musa wá jáde ọba téèyàn méjì ń jà ẹnìkan jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Israẹ̀l ẹnìkan jẹ́ nínú àwọn ẹ̀yà Fìràwùnà ẹni tó wá jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Israẹ̀l ọ̀dà Musa mọ̀ pé ọmọ Israẹ̀l àwọn ni. Ó wá ní kí Musa kó gbọ̀n kó sànù lọ́wọ́ ẹni tí ó ń bọ̀ ń jà yìí. Ànábì Musa bá gbà ń pa ìpalásán ni Musa gbà lórí tí ìbá ó ti dédé àkókò ànábì musa bá di ẹni tí wọn ń sọ̀rọ̀ rẹ̀ káàkiri pípé ọmọ ọba ọjáde láti ó ti kú pẹ nìkan ó tún jáde jọmi ó tún bá pé àwọn èèyàn méjì ń jà ọ̀kan nínú àwọn méjèèjì ọjà ní sànàbì musa pé ìjà rẹ̀ lánàá nítorí bẹ́ẹ̀ lómi ìjà ànábì musa wá ń bá a ó ní ìwọ́n tiẹ̀ ọ̀fẹ́ dáadáa ní láyé rẹ̀ ó ní ọjà ọlọ́ọ̀jà ọtún lọ́jà síbi ìjà ni wọ́n máa wọn gbogbo báyìí. àsìkò sẹ́nà bí musa wá ń gbìyànjú láti là wọn láti fa ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀yà fìràwọ́nà láti fa tukù lára èyí tó jẹ́ ọmọ ìsírẹ́lì. eléyìí tọ́jọ́ ọmọ ìsírẹ́lì tí musa gbéjà rẹ̀ lánàá tó dàgbà yìí gbéjà rẹ̀ tó fi ṣe kú páyìn olótún wa la òun síta pé ṣé o fẹ́ pa mí ní ìwọ musa kó o ti pẹ́ nìkan lánàá ìwọ ọ̀sán fẹ́ẹ́ dé yan láyé apààyàn lọ fẹ́ yà ẹni tá a gbèjà ló tó tún níbò àwọn èèyàn ọmọ tó mú sáà gbẹgbẹ lọ́pàá yìí ṣùgbọ́n ní báyìí àtìrí tí wàá fi gbogbo ara yìí alábìrin mú sáwá dẹni tó ti pé wọ́n sọ̀rọ̀ ajáde wọ́n sọ̀rọ̀ awọlé nítorí pé ìròyìn ti tàkà àfi bí iná alẹ́ ìròyìn gba fi kíbi pé Musa ló pààyàn ẹni tá à ń wọ ẹni tó pa lánàá àti Musa nì báyìí alábìrin Musa wa lọ nù ibẹ̀ lẹ́ni ká ti pàdé rẹ̀ ọ̀kan nínú àwọn ẹni rí ọlọ́ni wọ́n jẹ́ ọ̀rọ̀dúnlọ́mìn akọ́sọ́lì nàìjíríà ti yẹ sàá kọ́lẹ̀ ya musa ìnà mẹ́lẹ̀ ayé tẹ̀mí rúnà bí kẹ́lí ọkọ̀dúró fọ́kúrọ́d ẹ̀ní lẹ́kẹ̀mínà náà wáyé ọ̀ni wa musa àwọn abẹnugan rí wọ́n ti ń pẹ́ bírí kótó bírí kótó wọ́n ti lẹ̀ dí àkùkọ lójú ọ̀nà báwo làwọn ti ti ra ọmú táwọn pọ̀ torí tó ti hàn sí wọn pé wọ́n lọ sí èmi jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí tètè ti fún yàn títí tí ni mo ń ṣe ọ kó o bá fẹ́ràn ara rẹ̀ sílé ilẹ̀. ó tún bẹ ti fáwọn ẹni rí àwọn náà máa ń ṣe lọ́sí ha torí ẹ̀ wọ́n náà jọ́kan kó bá ní tó ti sí ọ lọ wọ́n náà jọ́kan nínú àwọn ẹni rí ẹni tí wọ́n máa fa àwọn èèyàn lọ sí dáadáa nínú eléyìí ti tó gbé jáde nínú síra nínú ẹgbàá wọ́ọ̀rù eléyìí tí àbò rẹ̀ yà tọ́lé ọ̀gbọ́n ọ̀rọ̀ àìsàn tó bá wù ànábì wa sọ yìí pé haqqul muslimi ala muslimi ṣe mẹ́fà ní ìwọ mùsùlùmí lórí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kó dì í o nítorí pé sábà pè ìwọ ẹnìkan lórí wa ó túmọ̀ sí pé tá fi lè sanfun láyé á padà sanfun lọ́jọ́ gbèdà ìyá قيل وما قلنا يا رسول الله أو الصحابة لنا النبي صلى الله عليه وسلم kí ni àwọn ẹ̀tọ́ mùsùlùmí náà jẹ́ ìpínlẹ̀ mẹ́fà tọ́jú ọ̀ràn yẹn lórí wa anábì ní alákọ̀ọ́kọ́ ìdájọ́ kíntọ̀ gbogbo sẹ́lẹ̀ màálí gbogbo gbàtọ́ bá pàdé mùsùlùmí lọ́nà kí sálámù torí ẹ̀ mùsùlùmí ni mùsùlùmí ni wọn náà assalamu alaykum wa rahmatullah eléyìí nínú ẹ̀tọ́ wa lórí ara wa. bákan náà anábì ní wàyí dáadáa àgbẹ̀ ike wá jẹun lọ́dọ̀ ó pè ọ́ wá jẹun lọ́dọ̀ anábìrì kan dànù ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta wàyí lè sàǹfàhà kàfẹ́ nsàhàlà tó bá tọrọ lọ́dọ̀ rẹ kókó ṣe nà sí àfún ṣèṣì ti fún mi anábìrì ṣèṣì ti fún nínú ìwọ rẹ lórí wa tóra ẹnìkan gbọ́dọ̀ tọrọ lọ́dọ̀ rẹ tí a máa wò mìíràn tẹ bá rí pé mo ti ń fi ìgbẹ́ sọ̀nà ẹ dákun ẹ̀ tètè dá mi padà sọ̀nà tí wọ́n bá ń sàdìsẹ́ ẹ dákun ẹ má sàmù ẹ pàkíyèsí mi o torí wọn kàdé ní gbogbo wa ọlọ́run ọba nìkan ló pé ẹ gbọ́dọ̀ sáláìsì àti àyè. ẹlẹ́kẹ̀ alábìnrin wa yíra àfẹ́fà àdéhà fàhámìnà wọ́ọ̀mà fẹsẹ̀mẹ́ alábìnrin wọn bá wà àríwá àlùsẹ́lẹ̀ ó ní tí ọmọ ìyá rẹ̀ tó bá fi lè sìn tó wá sí alihamudulilayi alábìnrin kọ̀ sàdúrà àdúrà wo ni ó sì fún ọ sọ pé yàrá hàmùtọ̀ wọn torí ẹ̀ torí ẹ̀ gbọ́dọ̀ sílẹ̀ bẹ̀rẹ̀ kó o sì gbọ́ tó ṣe alihamudulilayi kọ́ wa sálá ìṣe alihamudulilá àbí kó o jẹ́ pé gbèsè rẹ̀ bẹ̀ lọ́nà eléyìí tó ṣe pé tọ́ ọ̀bá sálá yìí ó fi ọ lè rí parí tó bá ti jọ gbèsè àríyá. ẹlẹ́ka wà ní náà mẹ́rin mọ́ fẹ́ọ́dù anábì ní ti ọmọ ayá rẹ̀ tó ń sáré ẹbẹ̀ wò tọmọ ayá rẹ̀ máa ń sáré ẹbẹ̀ wò nítorí pé nínú bíbẹ̀ wò ìtùnú nínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìfi ìdùnnú sí ipò bákan náà yọ ọmọ ìgbé tẹsán ohun ọ̀dá nìkan wà àwọn ọmọ ayé ọ̀hún sì ti bẹ̀ pẹ̀lú òun eléyìí gan o lè ṣe sábà ó ti ṣe ìdíwọ́ sàn lórí nǹkan tí bá ń ṣe. ẹlẹ́tẹ̀fà alábìnrin fàyídà aláta bẹ́ẹ̀ tí mùsùlùmí tọ́ba kú tí wọ́n ń gbé lọ síbi tí wọ́n ti sìn alábìnrin ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ létí tí wọ́n fi gbé débi tí wọ́n ti sìn. eléyìí ó náà ní wa mùsùlùmí tí ń bẹ lọ́rùn mùsùlùmí eléyìí tàgbọ́dọ̀ ẹ̀rí kí ọ̀kan nínú àwọn ọ̀wọ̀ wọ̀nyí ó náà ní wọ́n yí sọ́nfà àga sọ́nfà tí mùsùlùmí bá tọrọ náà sí àlọ́dọ̀ rẹ̀ ẹsẹ̀ náà sí àpò tí mùsùlùmí bá tọrọ títí ẹsẹ̀ títí kan torí ẹ̀ ẹnikẹ́ni nínú wa àwọn tá a jẹ́ mùsùlùmí tí bá máa ronú dáadáa ó yẹ kó kí èsì o kíkó lè arọ òun ní kọ́kọ́ ń bùkátà lè fi hàn oníkálukú wa àkọ́kọ́ ń bùkátà ká tètè fúnra wa kó ti bá àwọn ẹja lọ tètè fẹ́ lòmìn nítorí pé ẹni tí ó dàgbọ́ sí ni lọ́rùn sọ̀rọ̀ rẹ̀ lọ́yẹ̀ ká kọ́kọ́ wò ẹnikẹ́ni tí ó bá sọ fún ni ká ṣe dáadáa ǹjẹ́ wọn náà ń ṣe dáadáa ni ẹni tó ní ká pa àbúrú sí ǹjẹ́ wọn náà ti pàtì. ọ̀dàbí ẹni tó sọ pé ẹ̀dá kan ẹ̀yẹ yẹn ẹ̀dá bẹ̀rù ọlọ́ ọlọ́sẹ̀bí lálẹ́ wọ̀ ẹ̀dá jìnà sí. gbogbo yẹn ká ti bá ké lókè ìwọ gan bàbá rẹ̀ láti àyà àbí ọ̀yà àbí ìmáàmù tó ní ẹ̀dá fún ẹ̀dá wọn ní olè jíjà ọlọ́run tó lè jíjà lé wọ̀ kó bìyẹn sì mọ̀ ní gbégbé. bọ́ọ̀lù ọ̀rọ̀ ọdún lẹ́nu yóò lè ọba ti lẹ́yìn ó lè fẹ́ lòmí kì í ṣe wọ́n lọ́yẹ kọ́ sọ. abẹ́ni tó ṣe ń pé tí orò ọba jáde tí èkó ọba kìde òun gángan gángan yóò kọ́ sí fáti àfẹlẹ́wù oní òkè fáti àfọlọ́rọ̀ gbígbé ọdún egun yíyọ yóò ti wà yóò ti dé ọdún oró yíyọ yóò mú dáadáa lọ́wọ́ lọ́dún yìí wọ́n ti gbọ́n bàbá lè máa mú bàbá lè máa mọ̀ dá. àwa sọ pé ẹja wọn di oró ẹja wọn di egun ìwọ ń kọ́ olórí ikú tó ń tiwa tí wọ́n ké fásíà wọ́n máa ké fásíà di oró wọ́n máa ké fásíà di egun ọ̀dà dúpọ̀ ọ̀gbá nù wọ́n ní oké fásíà mọ́tàláṣí ọ̀mọ́ ké ọ̀wá ké fásíà di oró oké fásíà di egun wọ́n ní ẹ̀sìn lẹ́yìn olè ọ̀jẹ̀ wá nílẹ̀ yìí náà àti oró nìwọ̀n náà ẹgbẹ́lẹ́ yìí lẹ̀fẹ́ lomi ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi ló lè tóbi lọ sí ìdílé torí ẹja ọkọ ti nà sí àkórí ara wa ìwọ jẹ́ ẹni fún èèyàn rádaràda tí ò dáa rárá ìwọ náà lọ́wọ́ sọ fáwọn èèyàn fún ti dáadáa ọmọ ìrù sàkéyè yàtúmùrù náà sàbẹ̀ tọ́kà kọ̀bí ìbò yòdáwì náà sọ̀wọ́ fún àyè wọ́n lẹ́nu tí ò ní bẹ̀rù ọlọ́run ọwọ́ á ní ẹbẹ̀rù ọlọ́run ẹ̀dá bẹ̀rù ọlọ́run wọ́n dàbí bàbá aláǹgbò tó ń jẹ àpò bàbá àwọn èèyàn àpò jẹ̀dí gbogbo ẹ̀ ń pa tí ti ti fẹ́ pò ń kú ti di di gan ti níṣẹ́ ni wọ́n máa lọ báwọn èèyàn kálí wọn bí títí ń jò láti kó títí wọn kan alára ń jò tó sì dáa bẹ́ẹ̀ òkùnkùn dáa bẹ́ẹ̀ agbóúnjẹ jáde àfi tọrọ fara yìí ebi sì ń pa wọn ń pa ìyàwó àtọmọ gbogbo wọn ti gbé ebi jígbé ebi ọ̀pọ̀ àwọn ebi ọ̀pọ̀ àwọn kú o ó sì ń kóúnjẹ jáde fáwọn èèyàn ó sì ń pin fáwọn èèyàn wàlìjẹ́nà lọ́jà wàlìjẹ́nà lọ́pàtàkì dáwàá áàpù lóye bí wàlìjẹ́nà káwa náà kọ́kọ́ di àjẹyó náà ẹ̀gbọ́n dáná bí sọlọ́lá àdìsẹ́lá ń sọnù ó ní ébùdá àbínà níkà tó mọ̀ bí bá ń dà ó tọ́ba fẹ́ ṣe dáadáa pẹ̀lú tọ́lọ̀ nǹkan orí ara rẹ ní kọ́kọ́kọ́ ṣe fún náà lẹ́yìn náà ló ṣẹ̀ṣẹ̀ kàyàwó àtọmọdé orí ara rẹ àkọ́kọ́ lẹ́yìn náà ló kàyàwó àtọmọ rẹ ọ̀ wá sí fúri ara rẹ ó ṣe fún ìyàwó rẹ ó ṣe fún ọmọ rẹ ó ṣe fún bàbá rẹ ó ṣe fún ìyá rẹ ó ṣe fún mọ̀lẹ́bí rẹ ó ṣe fara ọwọ́ ti fara àgbà ọ̀dájú pé tó o ti wọ̀ dáa orí àríyàn nìyẹn máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ akramakumullah ọlọ́run ọba ẹlẹ́dàá wọn yóò rí ẹlẹ́dàá náà mọ̀ fún ọkọ̀ mi lọ́dún kó ṣe ṣòlàdá ẹlẹ́dàá wọn lọ́wọ́ àlẹ́ kó ṣe ẹjẹ́ ti tó dùn dọ́gba máa gbé ìṣèdọ́gba ẹ máa gbèrò kódà tó ti kórè ara yín lọ́rọ̀ ọ̀gbà mi ẹ gbọ́dọ̀ gbàgbọ́. wọ́n àpò ṣe pé ńgbà tó tòótọ́ tó ti ara rẹ̀ gan lọ̀rọ̀ bá wí ìwọ fẹ́ nìyá jẹ́ ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ ta àwọn ẹ̀ gbọ́dọ̀ parọ́ wọ́n àpò ṣe pé wọ́n ti ọba wò kò túmọ̀ sí pọ̀ kò túmọ̀ sí ti ń sè nígbà tí ìjà pa wà pọ̀ ọwọ́ mára ńgbà tó ọmọ bẹ́ẹ̀ni a lè rọ àrímọ́ra wa láyé bíi ọwọ́ akóbá ti ráàlì rò mọ́ra wa níwájú ọlọ́run ọba arínúróde ọba ti lọ́la gbẹ̀jà ìyá ọlọ́run bá ní ẹjọ́ lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ ta lọ sí. bákan náà ọlọ́ni àtàkùnrin náà láti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ sáwọn àǹfọ̀sọ̀ wọ́n á tún tẹ̀sùn náà kìdá àmàlà tààfin tọ́gbà làkà yìí kágbẹ́yìn lẹ́mọ̀ pé àwọn èèyàn lọ sí ní kàtí dáadáa tẹ̀ sí pera yín kíkẹ́yìn náà ti dáadáa ẹ̀yin lẹ́sìn kátìrà àwọn èèyàn tẹ̀ ń bá sọ̀rọ̀ wọn ká ọlọ́ọ̀ni tẹ̀ sí làkà yìí òdodo yìí ẹni tí máa ń tó sọ pé ẹsẹ̀ dáadáa òun ò sí òsè làákàyè kò túbọ̀ sí pé nígbà tó òun ò sí tí òsè làákàyè káwọn ọmọ tẹ̀lé dáadáa wọn àwọn tẹ̀lé dáadáa nítorí pé ọlọ́run sànù wa ọlọ́run ní kárẹ́ ní bá wa sọ ṣùgbọ́n òun lọ́wọ́ kókó náà bára rẹ̀ wí nítorí pé wọn lọ sọ́tà wà fi ṣe kí ló mú wọn má ṣe. bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa ni wọ́n yín náà kóńtùm fàdínù wọ́n lè kánadà kórùbà ọlọ́ni gbogbo gbàtẹ́ bá sọ̀rọ̀ ẹ ti dọ́gba kódà kó ti pé mọ̀lẹ́bí yín lọ́rọ̀ ọ̀gá ọlọ́wọ́n bọ̀ fábọ̀sì ìṣe dọ́gba lọ́lọ́run fi gbé sẹ́mà sílẹ̀ tó tó bá dé fábọ̀sì bá ń bẹ ní sẹ́mà ọba ti já ilé ọba ju ìmọ̀ alẹ́ tẹ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́lẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam lóbi hàn wá gbangba bíbí ká máa ṣe títí ká máa ṣe nàfíhà ó ń gángan lẹ́sìn Islam ó ń gángan ní kókó ẹ̀sìn Islam nínú hadith eléyìí ti tẹ̀mí ibn Awf ad-Dari tó gbé jáde tó gbà wà látọ̀dọ̀ anábà muhammed sallallahu ba wa sallam ọlọ́run náà fi ń bá wa sọ̀rọ̀ lọ́jọ́ kan lọ́ba ní ad-dinu an-nasiha ad-dinu an-nasiha ad-dinu an-nasiha anábì ní káfí nasiha lẹ́sìn Islam káfí nasiha lẹ́sìn Islam káfí nasiha lẹ́sìn Islam anábì islam kafi lè ti islam àwọn awon sọ̀hábà wa ní lima ya Rasulullah tálá wọ́n ní sídẹ́ náà sí àlejò lárúbáwá ó náà ní ká pọ̀ nǹkan kọ́ mọ́ kànga kí gbogbo ìdọ̀tí ìdọ̀tí gbogbo pàǹdí gbogbo jàǹkáwọ̀ kọ́ mọ́ sí lára rẹ̀. táwa láàmà tàbọ̀ mọ́nà alábìnrin ńlá ọlọ́run ọba yòó wọ́n lè kíta àbí àti sírọ̀ ọlọ́run wọ́n lè rọ́dúrì àti ránṣẹ́ rẹ̀ wọ́n lè ayé mẹ́tẹ́ mùsùlùmí àti àwọn aṣíwájú àwọn mùsùlùmí olóògbé àgbà wá yìí dání. Al-Imam An-Nawawi rahimahullah wọ́n ní àdébì yìí ó ní ìmá ó ní ìtumọ̀ àdébì yìí ó náà ní pé an-nasiha ó ní ìmá lòdì wa qawamuhu gbígbé ló pọ́nmúlérò fẹsẹ̀ gbà òun gángan ńlá tó pérò torí ti yẹ ẹgbàá pé kò fẹsẹ̀. ọ̀dà ọ̀rọ̀ anábì Muhammad

wọn lè ti ṣe nà pé àfọlọ ìyẹn ni àfọmá onáníkà gbọlọ wọn bá gbọlọ lò láti máa ti lọ nìkan gbogbo tó lè mú ni jẹni tẹ tẹkọ pẹ̀lú ẹ nínú ìjọ táwọn wa pa nǹkan kẹkọ pẹ̀lú rẹ nínú ìjọ agbọ́dọ̀ tẹ́lẹ̀ gbogbo tó lè mú ni kúrò lójú ọ̀nà tí àwọn olùgbàgbọ́ òdodo agbọ́dọ̀ tẹ́lẹ̀ àti gbọ́dọ̀ jẹni tó fẹ́ gbé gbogbo dọ́sìn wa ọmọ kan kọ́nà àdàlúrú papọ̀ mọ́ sábà àdìjẹ́ nìkan tó ti pé fi ẹ̀sìn wá wá nǹkan mí lọ́yà tọ̀tọ̀ lọ ojú ọ̀nà agbọ́dọ̀ fi wá lé ayé agbọ́dọ̀ fi wá ẹ̀yìn lọ́dọ̀ àwọn èèyàn agbọ́dọ̀ fi wá kù agbọ́dọ̀ fi wá kankan yàtọ̀ sí pé à ń sin náà nítorí kọ́nà kọ́ aláṣẹ ká máa jẹun à ń sin sin náà kọ́nà ọ̀gbọ́n ní bàbá sẹ́nà tàwa lọ rẹ̀ tó bá ti lọ́la pé sẹ́nà ìyá lẹ́yìn ìdàgbéyà eléyìí nípa ń tẹ̀lé fi hàn lọ́wọ́. báwo láti tẹ̀lé fi hàn fún tìrọ̀ lọ tìrọ̀ ọlọ́run tó wà láàrin wa tìrọ̀ ọlọ́run tó níkà títí tí wọ́n fi ń dàrú sí yáàmà ọ̀nà làlùkùrán. báwo láti tẹ̀lé fi hàn lọ́kùrán ọ̀nà ní ká gbàgbọ́ ìgbé ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa òun ló ní alùkùrán òun lọ́sọ̀kalẹ̀ àti tọ́sọ ní pàápàá sísọ ọ̀rọ̀ rẹ̀ ni eléyìí tó ṣe pé ọ̀rọ̀ ẹnìkẹ́ni nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ wọn bá dá màláìkà ni àlejànú ni anábìkà ni èèyàn ni ẹranko ni òṣìṣẹ́ tí ọ̀rọ̀ rẹ̀ tó lè tọ̀ ọ̀rọ̀ wọn bá láìláì. àdúgbò pápá tó bá jẹ́ ibi gbogbo èèyàn lápapọ̀ àdàpọ̀ mọ́ àwọn àlejànú ní gbogbo wọn lápapọ̀ tó bá jẹ́ pé abárànra wa lọ lórí pàwọn náà àti ẹ̀fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ọba tọ́sán yìí àti irú rẹ̀ sọ láìláìláìláì agbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ àti kíkà máa ń gbé alukóraní ìwé eléyìí tí ọlọ́run ọba tọ́kalẹ̀ tó ti kí ẹni kankan kò lágbára lórí àti sọ̀rọ̀ rẹ̀ lọ́rọ̀ ká máa wá kà ní pàápàá kíkà ká mọ̀ kí kíkítà máa ń gbé ìjọsìn ní fọlọ́ ká sì jẹ́ni tí ń ké ní dáadáa bọ́lá ti ti fẹ́ bákan náà láti máa gbìyànjú láti rí pa àmàtúmọ̀ ntáǹkì láti wá gbìyànjú láti rí pé gbogbo ntáǹkàtà àmàtúmọ̀ rẹ̀ àfẹsẹ̀ wà láti jẹ ẹni tó ṣe wípé alukóraani wa láti kọ́pa púpọ̀ nínú àkókò wa nítorí kálíbà rọ́nà lọ tó bá ti lọ la gbẹ̀jà lóya. báwo la ti sẹ́nà sí ha fanadọ̀ muhammed sallallahu alayhi wa sallam onáni ká máa ti àti gbàgbọ́ muhammed sallallahu alayhi wa sallam káàsì máa ràn lọ́wọ́ ká máa ràn sí nígbà tó wà láyé àwọn ẹni tó bá lò gbà gbogbo wọn ràn sí wọn pẹ̀lú rẹ̀ wọn ọ̀dá nàbí lára rẹ̀ wọn ọ̀dá nàbí ilẹ̀ láàrin agbami wọn pẹ̀lú rẹ̀ ní tètè sànàbí fi tó kó fi tó fi di ẹni tí ọlọ́run ọbẹ̀ lẹ́ta wa tó fi sọ̀rọ̀. lẹ́yìn sànàbí fún kọ́ ọ̀ràn yẹn ló jẹ́ lórí àwa tá a fẹ́ kájẹni tí ń ṣe àpọ́nlé ànábì kájẹni tí ń ṣàgbéga ànábì kájẹni tó báwo la ti sàrántí fún lẹ́yìn ikú rẹ̀ ẹ̀sìn tọ́lọ́ wọn bá ń yọ̀nà tọ́lọ́ wọn bá ní gbogbo agbọ́dọ̀ máa ń ṣe àgbọ̀dọ̀ pàtì nígbà kankan láti jẹ́ ẹni tó so yìí pé àgbọ̀dọ̀ fi ìlànà àdábì sọ̀mọ́ bá wà ní ìwà ìtẹ́lẹ̀ àgbọ̀dọ̀ fi sílẹ̀ àgbọ̀dọ̀ fi bá pààrọ̀ kò sí ẹni náà ẹni tó wo lè yẹ gbogbo ẹni tó tó tó bá tiẹ̀ mà láyé tí wọ́n bá bàrà tí wọ́n pèlè yẹn ńlá tí wọ́n pèlè gbogbo wọn pátá tó tó kún ẹsẹ̀ bàtà nàbì Muhammad

bóyá nínú tí ọ̀rọ̀rùn fún wa bóyá nínú tó dùn mọ́ wa àbí tó korò mọ́ wa dandan agbọ́dọ̀ rí báńtẹ̀lẹ̀ fún nàdàbí Muhammad sallallahu alaihi wa sallam báwo la ti tẹ̀lé wọn la gbọ́dọ̀ kọ́ mà nípa rẹ̀ kọ́ mà nípa àwa náà ti máa kọ́yìn àwa máa kọ́ mà nípa sunna rẹ̀ á ti máa kọ́yìn á ti máa wà wò kọ́jà nàbì sallallahu alaihi wa sallam nínú sọ̀rọ̀ sí wa á máa wà wòkọ́sì rẹ̀ nínú ìwà sí wa nítorí kó òun lẹni tọ́lọ̀ ń gbé kalẹ̀ bí ẹ máa wà wòkọ́sì rẹ̀ laqad kana lakum fi rasulillahi uswatun hasan àwòkọ́sì rere bẹ fún yín lára nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam káàtì jẹni tó fẹ́ràn nàbì sallallahu alayhi wa sallam ká fẹ́ràn rẹ̀ níbi tó ti gbé tọ́ọ̀ bá ní sànàbì nítorí pé tá a bá fẹ́ràn ànábì torí ara wa gan lọ àti gbọ́lọ́gbọ́ torí agbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ ní pàápàá agbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ ní ìfẹ́ tó ṣe pé kò ní lábùlà nínú ẹ̀ gbọ́ nígbà tí aṣíwájú wa ọ̀hún ibùdó tó kọ́ ọ̀dọ̀rọ̀ ìyẹn mọ́ ọ̀hún ó ní wà lẹ́bi sọ̀rọ̀ bá àti sẹ́lẹ̀ ọkọ̀ náà kúra ìwọ ni mo fẹ́ràn sí gbogbo nǹkan lọ yàtọ̀ sí bí mo fẹ́ràn orí ara mi jọ lọ. àlejò sọ̀rọ̀ bá àti sẹ́lẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ òfin ìgbàgbọ́ nìyẹn ìgbà wo ni wàá gbàgbọ́ ó ní gbàtọ́ ọba tó fẹ́ràn mi lórí ara rẹ̀ gan lọ. rúbà ni kò ní ibi ká dágbà sí i ní báyìí mo ti yọ kan mo wá fẹ́ràn rẹ̀ gan lórí ara mi lọ àlejò lọ sí gbàgbọ́ nù. kò ní jẹ́ ti Umar nìkan kọ́ mẹ́jẹ tiwa náà ẹ wo Umar kó ti ti ga tó Umar yìí sèyàn ya gbẹrẹ o kájí oyé wa Umar là nàbì sallallahu alaihi wa sallam lọ́kọ̀ nípa rẹ̀ pé ó kì í gbọ́ nàkà kí ṣe kọ́ ni ọmọ ọgbà bẹ̀. níbi tí Umar kọ́ náà ọba gbọ́ di tí bá ń bọ́ ojú ọ̀nà kan bọ̀ tí ṣètò ọ̀nì náà bá ń bọ̀ yọ ya pààrọ̀ náà. Umar là nàbì wa sọ fún pé tó ọba fẹ́ràn àmì ju o ti gbàgbọ́ dandan agbọ́dọ̀ fẹ́ràn anabi sọlọmọ àlùsẹlẹ bí wàá ti fẹ́ràn orí ara wa lọ kálí bá jẹ mọ sùn. ìjọba lérò pẹ̀lú kẹbí kìí ṣe pé wọn dákọ anabi kò ti máa tó ara àbí wọn dákọ anabi sọlọmọ àlùsẹlẹ kò ti kú sẹkù. ìjọba lérò pẹ̀lú kẹbí onígbàmọ wa wọ fèrè kọ ọmọ tẹlẹ lánàá rẹ gbogbo tó fi pa aláṣẹ kọ orí kò ń ṣe torí pé tùmọ̀ fẹ́ nìyẹn mo ní mo fẹ́ràn rẹ mo fẹ́ràn rẹ o lè pa mí láṣẹ pẹ̀lú kankan kí o lè tó kí n pa kankan kí n pa sí mo sì ní mo fẹ́ràn rẹ ìfẹ́ ìsáàtì fẹ́ kò sí sẹ́ńbẹ̀ yẹn torí ẹ̀ wọ́n ní innal muhibba liman yuhibbu muti'u téèyàn bá fẹ́ràn ẹnìkan wọ́n máa gbọ́rọ̀ sẹ́ni tí wọ́n fẹ́ràn lẹ́nu ni atẹ́rẹ̀ wọ́n máa tẹ̀lé torí ẹ̀ tẹ́ bá lẹ fẹ́ràn Ànábì sallallahu alaihi wa sallam ẹ máa tẹ̀lé lánàá rẹ̀ àtẹ́tó fi pa wá ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ ìròyìn tó bá fún wa ẹ gbọ́dọ̀ pé nírọ́ bákan náà ọ̀nà dáná ti là kalẹ̀ pé ní kẹ́ máa gbà láti sí lọ́n gbọ́dọ̀ fi bá paarọ̀ gbogbo dáná ti dágbé mọ́ wa fẹ́ pátì lọ́dọ̀ bí àwọn akọ́kọ́ ẹ̀ tọ́pa ni eléyìí ni túmọ̀ sí pàǹpẹ́ náà tẹ̀lé ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam bákan náà nínú pàǹpẹ́ náà bí àgbàdo sallallahu alaihi wa sallam ní ká fẹ́ràn àwọn ọmọlẹ́yìn rẹ̀ àgbà nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ làwọn sàhábà agbọ́dọ̀ fẹ́ràn àwọn sàhábà tẹ̀lé Muhammad sọlọ́lá àwọn àlejò àlejò tẹ́lẹ̀ ọwọ́ àlọ́ ti nà sí àbá nàbì sọlọ́lá àlejò tẹ́lẹ̀ ó sì ní mùsùlùmí gidi ni ọwọ́ àbú àwọn sàhábà àtẹ́tọ́ pàkàlẹ̀ wà á sì jẹ́ gbogbo gbà onáni ká bú Abubakar onáni ká bú Umar ká bú Aisha radiyallahu anha ká bú gbogbo sàhábà nàbì sọlọ́lá àwọn àlejò àlejò tẹ́lẹ̀ ó ní gbogbo wọn ti akẹ̀mẹ̀rì lẹ́yìn fún ànábì ọwọ́ àlọ́ ti nà sí àbá nàbì sọlọ́lá àlejò tẹ́lẹ̀ báwo ni kẹ̀mẹ̀rì tánàbì yìí torí bàbá ti sọ pé àwọn èèyàn náà tánàbì sọlọ lọ àtẹsọ ńkúlẹ nítorí ọdún sí wọn tọba ni wọn ti dàkúdà lẹ́yìn ikú ànábì kìí sàwọn gbọngàn lọ kọ́kọ́ ń bù ànábì gan ló ń bù ànábì gan ló ń bàjẹ́ àwọn ẹni tánàbì ní ẹgbọ́dọ̀ kú ẹgbọ́dọ̀ kú ẹnu àtẹlù wọn ẹgbọ́dọ̀ kà wọn jẹ ìwọ wọn bàjẹ́ lófin tẹlẹ ọdọ àti pé o ti bẹnu àtẹlù ànábì gan sọlọ lọ àwọn àlejò báwo láti ṣe nàṣíhà báwo àtiwájú àwọn mùsùlùmí nàṣíhà fún wọn tó bá jẹ́ pé ìlú islam bàbá wa àwọn olórí wa tó jẹ́ mùsùlùmí tí ń fi fa alukurani àti sunna tí wọ́n fi ń darí wa báwo láti ṣe nàfẹ́ àpò wọ́n ní nàfẹ́ àti àti fún wọn ní pípa ràn wọ́n lọ lórí òdodo eléyìí tí wọ́n gbá mú báwo ń fa alukurani àti sunna tí wọ́n fi ń ṣèdájọ́ láàrin wa káfí ràn wọ́n lọ ká ràn wọ́n lọ lórí ẹ̀ káwọn náà má bàa pàṣẹ gbogbo àmì wò gbogbo òfin ni lòkúlòkú tí wọ́n bá wọn ń bá wa látàwọn orílẹ̀-èdè bòmí látọ̀dọ̀ àwọn olórí orílẹ̀-èdè bòmí tí wọ́n ń dà wọ́n láwọn tó ń fi sínú wọn pé ayé alukurani kọ́ la wà àmọ́ alukurani ti dájọ́ àwọn ọ̀farama ẹ̀yin náà gbọ́dọ̀ yìí ti padà gbogbo bí wọ́n ti fi lòkúlòkú káwọn dúró sí kó fi máa pé gbogbo àwọn èèyàn ń bẹ pẹ̀lú òun tó náà fi ní yí padà kádúrósì káti máa tẹ̀ láti wọn káti máa pàkíyèsí wọn káwọn náà ti dáadáa gbà tí wọn bá ti dáadáa láti ṣe ẹni tó ti pé yọọ máa yọọ máa pàkíyèsí àwọn olórí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni máa ń gbé ẹfẹ kọ lórí ṣe kó wá dé pààrin ìjà lẹ́sìn máa sọ̀rọ̀ rẹ̀ inú òwe ìròyìn lẹ́sìn máa bú ẹ máa ń sọ kó tó bá ẹjọ́ máa lẹ́ẹ̀ máa bú ẹ máa ń sọ kó tó bá rí ìdí lẹ́ẹ̀ máa bẹ náà tẹ́lù ẹ máa fún ìwé kánú mọ́tò pé olórí olórí ibú ni ó èso lórí ilé ó gbá rẹ̀ ó tiẹ̀ dá ó tiẹ̀ ní dá fún ọlọ́run tètè kásìkò subhanallah náà bá ti ṣe pé fún bẹ́ẹ̀ náà kò ní kọrin lè kí ọ. bẹ́ẹ̀ náà nínú tó ti dẹ́nu sí àwọn ọ̀nà ni nǹkan tí olórí yẹn ọ̀mà pé ń ṣẹlẹ̀ báwọn èèyàn láburú kẹ́ lọ fọgbọ́n sọ fún nítorí pé téèyàn bá ti jó lórí kì í sábà mọ̀ pé àjẹ́ nìkan mọ́. sẹ́wábìyàn jẹ baálé àdúgbò láti kótó ti kọ́ jẹ baálé yọ́mọ̀ pé àti àwọn ará àdúgbò yìí yọ́mọ̀ yìí bàtà ń ta wọn lẹ́sẹ̀ níbi kan tọ́ba ti lè jẹ báàlẹ̀ ń dán àbá onímọ̀ pé yà ń jẹ nìkan nítorí àwọn àgbàdo ti rọra ń rí ráńpẹ́ ráńpẹ́ wọn yóò ti mú nǹkan gbé torí ẹ̀ ní ọmọ sọ ibi ta lè fi ń pa ebi ọ̀pọ̀ ẹni kankan darí gbogbo èèyàn lọ́wọ́ dáadáa yóò máa rò pọ̀ ní gbogbo èèyàn onímọ̀ pé àwọn èèyàn tí yà jẹ wọ́n pọ̀ rẹpẹtẹ báwo wá ní ẹ̀ bá jẹ chairman àbótiẹ̀jẹ gómìnà àbótiẹ̀jẹ president ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kì í mọ̀ wípé yà á ti àwọn èèyàn ó lè gbà sásìkò wọn bá tán tán bá padà sí tí gbogbo wa jọ ń gbọ̀nà títí tí ọ̀dà tí gbogbo wa jọ ń retí omi tíjọba sọ pé wọ́tà ò ti tẹ́má tí gbogbo wa jọ ń retí iná tọ́ni iná ti lé lóṣù mẹ́jọ ló ti wá tí gbogbo wa tá a jọ yanu kálẹ̀ tá a sáwọ́ pé tọ́ tá a hàwù lọ́wọ́dọ́ wọ́jà ìlà ìlà níjọ́ náà ni wọ́n mọ̀ wá mọ̀ pé ọ́ ah, àti yà á ti àwọn èèyàn àtẹ̀yìn tẹ̀sẹ̀ wọ́ọ́lù torí ẹ wà lọ sọ fún sọfẹ ní tó wà ń kó torí wọn mọ pé ìgbà ń ti àwọn èèyàn má ti ẹ wà lọ sọ fún ìyá ti ń ti àwọn tẹ bá lè ràn wọn lọ báyìí báyìí báyìí tó ìlọpọlọpọ lórí ti máa ń ti dáadáa sẹ́yìn máa rí àwọn ẹni rí kan ni wọn lọ bá wọn ní kọrọ wọn sọ fún pé ìyá ń ti àwọn èèyàn bíbá ìyá ń ti àwọn èèyàn bíbá òun náà wà rọ yọ ara fowó sílẹ̀ ìgbẹ ẹni ràn wọn lọ́wọ́ bẹ nàbí àwọn lámàtí fáwọn mùsùlùmí lápapọ̀ ó náà ní ká láàánú ara wa jàmá ẹ má máa wo bẹ́ẹ̀ lómi ti fi hàn kàn ó ti ṣe lé ikun lápá ẹ má rò kó lágbára ọ̀lẹ́ ní gbogbo wa gbogbo wa bá ti ṣe ní wàá kó kàtà ara ẹ má da ọmọ ìyá yín dára àánú àti ìdí pẹ̀lẹ́ ńlọrọ ká máa fi bára wa lọ lápá jùlọ ó ti mọ ní mùsùlùmí mùsùlùmí nìwọ náà máa gbìyànjú láti ṣe tí yóò ti ọmọ ìyá rẹ láǹfààní máa ti gbìyànjú láti lé gbogbo tí ọba ní lára jìnnà sí nínú pé òun ti nà pé àbáwọn ọmọ ìyá rẹ lè tẹsí Islam ti fẹ torí ẹ ẹ má jẹ ẹni tó yẹ pé ọwọ́ ayé ni aburú tó máa wá kọ ọmọ ìyá yín mùsùlùmí o tẹ ìbá ti lè ká aburú ró kọ́ má dọ́dọ̀ rẹ̀ tẹ ìbá lè ti dáadáa sí i ẹsì rí dájú wípé àbúrò ọ̀tọ̀ wọn ní dára eléyìí ń bẹ nínú pẹ̀sì dáadáa sọmọ ìyá yín nínú ìgbà gbogbo ọjọ́ ìfẹ́ kọ́mọ ìyá yín ọmọ ẹsẹ̀ sí yín nìkẹ́yìn náà máa tẹ̀ irú tẹ́ ìfẹ́ kọ́mọ ìyá yín ọmọ sọ́n pa yín nìkẹ́yìn náà máa sọ́n pa yín irú tẹ́ ìfẹ́ kọ́mọ ìyá yín ọmọ rò ń pa yín nìkẹ́yìn náà máa rò ń pa yín irú gbèsè tẹ́ ìfẹ́ kó gbé sí yín nìkẹ́yìn náà máa gbé so ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ ti ṣe làwọn ìlànà. قرر ما يعني أقول قولي هذا واستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله وكان كنت ما بس نصيحة وما يعرف أو يكون كان بتاكل تبيه تابع موجود أو يكون يبين نصيحة أو يجي نصيحة تقول أما تابع موجود نصيحة أو كل بدأ دي فضيحة ikú kọjá náà fún ìhà yóò fi fọdún ìhà kí ni wọn fi fọdún ìhà ìdúnà àdìrí ọmọ ìyá wa. alákòókò nínú àwọn ọgbọ́dọ̀ rí i pé lọsí àtọ̀nbẹ ṣe yẹn ọbẹ̀ ṣe torí tọ́lọ́ ni yé ṣe torí kárí mi yé ṣe torí ìjọra ẹni lójú yé ṣe torí kọ́ fẹ́ pẹ́ra rẹ bàbàrà nítorí káwọn èèyàn lè bá máa kán dára sí ọ ikú ọ̀ ló ṣe lọsí àfún ló fi dẹni ṣe ṣe báyìí wọ́n ló pa kéèsì rẹ̀ ló fi pa nǹkan báyìí sí ẹni tó bá ti jẹ́ pé torí torí eléyìí ló bá ti ṣe lọsí àfún wọn wá kú bí ó ti rí ìtìlẹ lọ́dọ̀ lọ. ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ onáni tó gbogbo ẹjọ́ bá fẹ́ ṣe nàfẹ́ hà fún ọmọ ìyá rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ni tó ní ma dáadáa nípa tó fẹ́ ṣe nàfẹ́ hà fún nípa rẹ̀ yẹn kọ́ ọmọ dáadáa ní dáadáa kọ́ ọmọ ìdá aláìdá nítorí tá a bá ti ní mà nípa tá a fẹ́ ṣe nàfẹ́ hà fún yà nípa rẹ̀ ó ṣeéṣe kájẹ́ni tí ọmọ ilé ìjìnà ti dáadáa ti dé kọjá báyìí dáadáa ń pè lọ sí ìdí rẹ̀ agbọ́dọ̀ ní mà nípa tá a fẹ́ ṣe nàfi àfúnyàn nípa rẹ̀ nítorí pé tá a bá ti nímà nípa tá a fẹ́ ṣe nàfi àfún nípa rẹ̀ a lè padà dání tó ṣe pé àìdá gan láàmà ń gbélọ síbi rẹ̀ dáadáa gan láàmà lè jìnà sí. ìmọ̀ tá à ń sọ nípa rẹ̀ níbí yéésì kíkọ́ ha kúránì kọ́ ha gbogbo ẹ̀ tán kọ́ jẹ́ni tó ha sọ̀rọ̀ ìlú Bukhari àti sọ̀rọ̀ ìlú Muslim torí ó tó ti kó lè ṣe nàfi hà. níta gbàdérò ni pé nǹkan pàtó dáadáa wípé dáadáa arákùnrin yìí kì í ṣe o sì fẹ́ ṣèṣì sí fún nípa púpọ̀ máa ń ṣe àìdá ni arákùnrin yìí ṣe o sì fẹ́ ṣèṣì sí fún nípa púpọ̀ pàtì tó bá ti nímọ̀ nípa nǹkan pàtó tó o fẹ́ ṣèṣì fún yàn nípa rẹ̀ yẹn o ti tó nímọ̀ tá à ń sọ nípa rẹ̀. ẹlẹ́kẹta òun náà ní pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣèṣì sí fọ́ọ̀mù làgbèjì lọ́fẹ́ pé lọ sí ti dáadáa nítorí pé tí ẹ̀ bá dẹ́ni tí ń ti pẹ̀lẹ́ ẹ sì fẹ́ léèyàn jìnnà sáìdá ẹ fẹ́ péyàn sí dáadáa ọ̀dà dúpẹ́ lérí kankan sí i àyàfi kọjá pé ọwọ́ ọ̀mọ́ bá tẹ ẹ bá ti rí kọ́ nínú ilé ẹ̀yin náà lẹ́sìn yóò akéwì lẹ́wù dà. gbàtọ́ lọ́wọ́ bẹ lẹ́dàá wa tọ́lá nàbì Musa aleyhi sẹlẹm àti ànàbì Harun aleyhi sẹlẹm àwọn ànàbì rẹ̀ kí lọ́nà wọn bá sọ fún Musa kí lọ́nà sọ fún Harun ọlọ́ni faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha. tẹ bá lọ́dọ̀ Fir'auna ọ̀rọ̀ pẹ̀lẹ́ ní kẹ́ẹ̀ bá sọ ọ̀rọ̀ tọ́lẹ̀ ní kẹ́ẹ̀ bá sọ báyà yóò tẹ̀ jẹ́ rántí ọlọ́run báyà yóò tẹ̀ jẹ́ bẹ́ẹ̀rù rẹ̀ ọlọ́run ti mọ̀ ní rántí o ọlọ́run ti mọ̀ ní bẹ̀rù o ṣùgbọ́n làwọn bá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bí ike tó fẹ́ pè yẹn lọ sí ti dáadáa yéèsì wọn náà lọ màmá túnra rẹ sí ṣùgbọ́n lọ́n ló tún wọn náà sí tọba fẹ́ pe ẹlòmíì wá sí ti dáadáa eléyìí tí kìí ṣe ọbẹ̀ lè ṣe nàta ìdá eléyìí ṣe ń ṣe pẹ̀lẹ́dọ̀wọ̀ rẹ̀ ahantọ́lẹ̀ nínú kó fi bá sọ̀rọ̀ bóyá látàrí kó fa ahantọ́lẹ̀ kó fi bá sọ̀rọ̀ ó lè rántí ọlọ́ ó sì lè dẹni tí ó bẹ̀rù ọlọ́ tó náà padà dẹni tí ń ṣe dáadáa yìí nínú àlàyé wa Muhammad sallallahu alaihi wa sallam ló fi kọ́ fún wa yìí pé ìdí وملائكته قل إن الرفق لا يكون في شيء إلا إلا زانه ولا ولا ينزع من شيء إلا شانه رواه الإمام مسلم النبي صلى الله عليه وسلم قل إستقبالك قل ولا رأسك أيا بكو سنكنا نص wọ́n ti ti yọ ìsepẹ̀lẹ́ dànù kí gbogbo ó di jàgídíjà kan àyàfi kí nǹkan náà bàjẹ́ torí ẹ̀ ìsepẹ̀lẹ́ ọ̀dọ̀wọ̀ wa anábì sallallahu alaihi wa sallam nínú àdéhùn mi ó ní man yuhramu ar-rim yuhramu al-khayra kullahu rọwọ́ fún gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ọ̀bọ̀ ọba ti fún ní ìdí pẹ̀lẹ́ gbogbo nǹkan pátá ni ó padà gbogbo nǹkan pátá nínú orin òní ó padà ilé ẹ̀jẹ̀ máa ìdí pẹ̀lẹ́ lọ́wọ́ wa kó lè sọ́kọ́ fẹ́ tún yẹn kọjá ike ọwọ́ aṣọ pété ọba gba kùmọ̀ yọ ọba kó lu ọyẹ ẹ̀yìn ọmọ ó ń kùmọ̀ ó gbé kùmọ̀ aláàkí kó gbàgbé aládàkọ́ gbàdà gbogbo bẹ́ẹ̀ bá ti gbàdá jọ kó lè rí kankan tó ṣe kó lè rí kankan tó ṣe ó tún gbàǹkà jẹ́ sí. bákan náà anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run bá ń kọ́ nínú al-Qur'an ó ní ud'u ila sabili rabbika bil-hikmati wal-maw'izati al-hasana wajadilhum billati hiya ọlọ́run ní ìmọ̀ ẹni kọ́ ọ máa fi pe àwọn èèyàn lọ sójú ọ̀nà ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá ìkìlọ̀ eléyìí tó rẹwà ìnìkan ọmọ ẹgbẹ́ fún wa tó bá wá kápẹ́ kẹ́sì fanfa ọlọ́run lọ́nà tó dáa jù ìnìkan ọmọ ẹgbẹ́ fanfa ti gbà torí kékeré la fojú sùn níta fojú sùn ní pé níta ń bá sọ̀rọ̀ kó nà ọgbọ́gbọ́ gbà kí ẹsẹ̀ pé ta fojú sùn ní pé kọ́mọ̀kọ́ kọ́mọ̀gbà kọ́dọ̀ máa dà nà kí ẹsẹ̀ ta gbà lérò torí ẹ̀sìn pẹ̀lẹ́ lọ́wọ́ wa ni. bákan náà ẹjọ́ bẹ́ẹ̀ sẹ́nà sí ha bọ́bẹ́ sẹ́sì ti bá malakejì ẹlẹ́sìn ọgbọ́dọ̀ wa ọ̀nà tó dáa téèyàn á gbà báyàn á gbọ́rọ̀ ìnìkó gbọ́rọ̀ rẹ gbà ọ̀nà tó ń da téèyàn máa bá téèyàn máa gbọ́rọ̀ gbà téèyàn bá fẹ́ báyàn sọ̀rọ̀ ìnìkó gbé ọ̀rọ̀ rẹ gbà o nítorí pé bẹ́ẹ̀ náà àwọn èèyàn ẹni tó ti pé tí máa ń ta ìdá kálọ̀ ọba tààrà láti sọ pé wọ́n là ń bá wí ẹni ó tún sí ó sì bẹ́ẹ̀ náà àwọn èèyàn gẹ́gẹ́ tí máa ń ta ìdá ká má lọ ọba tààrà àbí tá à ń bá ń sọ̀rọ̀ ká má fi hàn án pé wọ́n gangan là ń bá wí òun ló lè tún ṣe lọ́nà tó ti pọ̀rọ̀ yẹn yóò di tabátabá wù yóò bá yóò tún bá gbogbo ẹlòmíì náà wù. yàtọ̀ sí kọjá ibi ẹni tó ti pé tá a bá fẹ́ bá wù àbúkátà ká bá sọ̀rọ̀ dára àwọn àbá sọ̀rọ̀ ní ọ̀rọ̀ pé gbogbo èèyàn là ń bá sọ ó lè mọ̀kọ́ bí ara ni ẹlòmíì ti wà tó ẹgbẹ́ tá a bá fi hàn pé wọ́n gangan là ń bá wí ẹgbà bí ẹ gbogbo ọ̀rọ̀ tó ń sọ ọkàn kọ́ dànù ni kò lè tètè sẹ́. ibẹ̀ yẹn kò ká dá mà láti mọ̀ kí irú eléyìí pẹ̀lú àti ṣèṣe ń ṣe yìí ṣé kí n gbé ọ̀rọ̀ síta kí n bá a sọ pé ìwọ gangan mọ̀ ń bá wí tèmi ò tún ṣe ni àbí kí n bá wí níbi tí gbogbo èèyàn wà kí ló sẹ̀yìn èèyàn tẹ̀ ń ṣe báyìí kí ló mú yín tẹ̀ ń ṣe báyìí. bàbá mọ èmi gan lè yan o kì í torí rẹ ẹni tí ó bá ti nà sí àwọn gbọ́dọ̀ ní mẹlẹ kíkà sí garagara kéde jagunjagun lásán gbogbo ẹlòmí ọkàn máa yanu yóò máa sọsọkúsọ yóò máa wíwíwíwí yóò tún gba akẹjẹ tí nǹkan tó lòun fẹ́ẹ́ tún sí lọ. nítorí pé kọjá nǹkan kan mọ gbogbo nǹkan yóò ti bàjẹ́ kéde gbogbo èèyàn tí bá ti ń yanu náà ló yẹ kó máa yanu kó n ti nà sí i ẹlòmí ò yẹ kó yanu àfi tẹnu bá ń dùn tọ́jọ́ tí ọba mójútó eyín rẹ̀ ìgbà náà lọ yẹ kó tó yá torí sẹ́ni omi ìbá yanu pàkà gbogbo nǹkan tó ti fẹ́ bàjẹ́ ni wọ́n bàjẹ́ pín ntí ọba jẹ gan rárá yóò tún bàjẹ́ pín torí ẹ̀ ká máa wo bó láti sọ nínú hadith ìbẹ̀lẹ̀ ìrà ìṣẹ̀lẹ̀ sátẹ̀lẹ̀ tí wọ́n fẹ́ ta irúbìnrin kan jẹ́ bẹ̀rẹ̀ ìrà ẹni tó wọ́n fẹ́ ta wọ́n sọ pé tó ń bá ta òun lòún tó jogún rẹ̀ àti jogún ẹrú ó sì wà fẹ́ni tó bá bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ débi wọ́n ti ta ìwọ bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ tó fi ta tòkí wọn àmì tó máa ń kó tó sọ pé wọn ló jogun rẹ̀ wọn mẹ́jọ ìwà bá nàbì sọ gbogbo àti sẹlẹ ànábì mẹni tó tẹ ọmọ ẹni tó ta ìdá ọmọ ẹni tó sọgbà kú sọ ànábì ọ̀tà kọ. mọ́tàlù àpòwámi yọkùnrin náà kẹ́dà wọ̀ kẹ́dà kẹ́dà kí ló ta wọn dá májẹ̀mú tí o sínú tí o lọ gbogbo májẹ̀mú tí a bá dá láyé tí o sínú tí o lọ ìsọkúsọ lásán ni. ọlọ́kù ṣe ọgọ́rùn-ún májẹ̀mú ọ̀rọ̀ dáná bí sọ ó yí àwọn èèyàn padà pátápátá tó ń dáná bí ọ̀dà kọ̀. ọ̀wá ma lórí tiwọn náà gbogbo àlùmọ̀ padà. ẹ máa wò ìgbà mi ànábi tó bá sínú yóò bá yẹn wọ lágbájá tó lóde tó fi báyìí. nítorí pé wọ́n rí i pé táwọn bá gba tọba wa kóòtù fáìnà tọba ìnà kóòtù ọmọ bàǹkà jẹ ẹni tó yẹ kó ọba wí tààrà ọba wí tààrà ẹni tó yẹ kí ọmọ bá wí tààrà tààrà ló ń bá wí ní kóòtù máa kọ́ dúpọ̀ agbọ́dọ̀ kọ́ mà nípa eléyìí sódà àní máa bàǹkà jẹ tuntun sí láàmà tó nǹkan jẹ ẹ̀kọ́ ẹlẹ́karùn-ún oná ní gbé ẹni tá a fẹ́ tún sí yẹn ọgbọ́dọ̀ jẹ́ pé táwọn gbà látàrí padà fẹ́ tún sí oná ní gbé afẹ́ gbé sẹ́nu ara yìí a fẹ́ fàbùkù kan afẹ́ gbogbo ẹnu ọmọ ọ̀hún ṣùgbọ́n náà máa tiẹ̀ o lè má parọ́ bá wa o lè sọ pé wọ́n mọ́ ọ̀hún àti kọ́ wọ́n mọ́ rẹ gan ọ̀pọ̀lọpọ̀ àníyàn rẹ táwọn èèyàn nítorí ń sọ láyé táwọn èèyàn ń sọ ahọ́n rẹ bọ́lọ̀ onítorí ọlọ́run ó ṣeéṣe àwọn ọ̀rọ̀ tí wọ́n ń jáde lára lára ọrụ rẹ̀ ó wá ń fi hàn pé ìlara ló ń dọ̀ láàmú kéńtà ló ń dọ̀ láàmú kẹ́ni mọ́ni ló ń ga onídàwọ́ àkórí ara rẹ̀ nìkan òbí parọ́ fáwọn èèyàn náà torí wọ́n ti tún mà nínú ahọ́n rẹ̀ ó tún wá ń sọ nígbà kejì pé ah, ọmọ bọ́ọ̀dì ṣùgbọ́n fẹ́ di ilé yìí sẹ́nu àwọn èèyàn yìí. rere rẹ̀ làwọn èèyàn ń pọ̀ ọwọ́ ń fẹ́ ní ìsìnkú yí padà wọ́n máa fọ aburú rẹ̀ àwọn èèyàn ń wò pé tó dáa ni ọwọ́ ń fẹ́ kàn àìmọ iye irú ẹ̀ láyé wa yìí. irú ẹ̀ jẹ́ tẹ́tẹ́ yẹn ń sọ lásán iná lọ́nà ọbẹ̀ ẹlẹ́dàá ó fi ṣèdájọ́ kan ọlọ́run àníyàn ọlọ́run máa ń tọ́pà tó ń fi sọ tó bá gbára pamọ́ fáwọn èèyàn ó yẹ kó wá lọ rẹ̀ wúrin tó tó fi gbéra pamọ́ torí ẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ fẹẹ ṣe nàṣíhà nàṣíhà ni mò ń ṣe abàdán àníyàn wọn dáa wọn fẹẹ gbé ọ síta ni wọn fẹẹ gbé ọ sẹ́nu àwọn èèyàn èyí ti rí tẹ ẹ máa bàjẹ́ kí ló dé tẹ ẹ máa sọ àìdá nípa rẹ̀ àti màláìka ni báwa ṣe ń bínú rẹ̀ tá à ń kórìíra rẹ̀ ẹ̀yin náà ẹ máa bínú rẹ̀ náà bá ṣe ń sọ àìdá ń parẹ́ ẹ̀yin náà ẹ máa sọ àìdá ń parẹ́ náà àmọ́ tó bá ti sọ̀rọ̀ náà tó bá lọ wọ́ àwọn àbújá gan àwọn náà gba bí ewé jóbílẹ̀ bẹ́ẹ̀ náà rí subhanallah ya jama'a agbọ́dọ̀ rí i pé àníyàn rẹ̀ dá o àníyàn rẹ̀ dá kété kó fẹ́ tábùkù ẹni tó lóun ti mọ̀ sí àpọ̀ ọgbọ́dọ̀ wà nínú ẹ̀mí rẹ̀ lọ́sọ̀ àti sallallahu alaihi wasallam la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi kó lè jẹ́ ńdọ́gbọ́ lọ́wọ́ bá gbó nígbà tí wọ́n máa fẹ́ kọ́ tọ́kẹ́ táwọn èèyàn gbé ọtẹ́ ni tọ́kẹ́ táwọn èèyàn máa ṣàìdá pa rẹ tọ́kẹ́ táwọn èèyàn máa tàbùkù jẹ kí wọ́n lè wọ́n já mọ́ táwọn èèyàn ní tàbùkù rẹ kí ló ń pera rẹ táwọn èèyàn ní tẹ́lẹ́lù rẹ torí pé ìgbà tá a bá dunu kàrà fi sá kàmá tẹ̀lé ìmù tó dáa títí wọn náà sí wọn padà sí fún wọn náà ó dàbí ọmọdé kékeré ni tó ti kọ́ bẹ̀rẹ̀ wọn ń wòjú àgbàlagbà a òdìbò sílẹ̀ dà DHL ní ọ̀bàdì DHL ní tiẹ̀ náà ọ̀bàdì wọn ò ní wò ní jẹ lásán wọn tún fi tẹ̀sí. nítorí pé ìwọ lọ sánà rẹ fúnra ara rẹ nígbà tí náà bá dé ti o lè gbà. bákan náà ẹni tó fẹ́ ṣe lọ sí ìhà wọn máa la kejì rẹ ọmọ ìyá ni o ti fẹ́ ṣe lọ sí ìhà fún títí lọ fẹ́ ṣe fún òfin ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ sí ìyànà rẹ onídìí kọjá pọ̀rọ̀ tiẹ̀ lẹ́dùn máa tàwé ìròyìn onídìí kọjá pọ̀rọ̀ rẹ̀ ti jáde nílé rédíò onídìí kọjá kó ti jáde nílé tẹlifíṣàn nítorí pé ayé táwa wà nísìnyí àlẹ́múlẹ̀ àwùlẹ́mẹ̀ ayé wípé ayé ti lu dára ni alẹ́ ayé lu dára gẹ́gẹ́ bí bí ìgbà tó ti fẹ́ àti ti ìlú kan náà torí rẹ̀ jẹ́ kó a máa gbọ́rọ̀ rẹ̀ ní gbogbo Áfíríkà ẹjẹ kó àwọn àbàjẹ tó ṣe ní gbogbo Europe ẹjẹ káwọn Amẹ́ríkà káwọn náà pọnpọ àbàjẹ tó ṣe ẹnu rẹ iná ẹnu rondo iná ló fi ń kó bara rẹ báyìí ó sì ń sọ̀rọ̀ káàkiri gbogbo social media wọn ti gbé jáde gbogbo internet ọ̀rọ̀ ti jáde ẹni àyẹ àyíká wa ní ìsìn kan ti develop kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyá rẹ ó ti develop lọ́dọ̀ lọ nítorí pé ńgbà táwọn èèyàn ń dáràn rondórondó ìyá rondórondó ni ọjẹ wọn ṣùgbọ́n nígbà tó di pé àwọn èèyàn dáràn rabandu rabandu wọ́n kò palẹ̀ mọ́ àyà rabandu rabandu tí gbogbo ayé ló kù gbọ́ tó gbọ́ ọmọlàkejì rẹ jẹ́ ó kù bó ṣe wá parẹ́ ní gbogbo ayé náà èsì gbogbo ẹni tó bá gbà lọ ní ọgbà bò èsì gbogbo etí tó gbà lọ ní ọgbà bò bí ẹ dákun ẹ̀yin èèyàn bá yẹn mi màá ṣe tán ní tó dá mi láàmú wá ṣe ni mo ṣe ń gbà yẹn ẹjọ́ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ mọ́ ah, ọ̀pọ̀lọpọ̀ sọ pé rárá o alọ làwa kó àwọn ọ̀gbá bọ̀ mọ́. Al-Imam Ibn Rajab rahimahullah ó ní tírà kan tó wúlò púpọ̀ ó pè ní al-farqu bayna an-nasihati wat-ta'yir níbi ìyàtọ̀ tó wà láàrin nàfíà àti ìtàkùkù èèyàn torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń tàbùkù ọmọlàkejì rẹ̀ jọ́mọ pariwo kó o ṣe nàfíà nàfíà kìnnì láti fìràwọ̀nà sínú nàfíà kí lóò fẹ́ fìràwọ̀nà sínú nàfíà. akọ́rọ́mọkọ́mọ́lọ́ àlè má dùn nọ̀rọ̀ jẹun ó ní ẹnà nàfíà gbogbo ẹni tó bá fẹ́ ṣe nàfíà lẹ́yìn tẹ́lẹ̀ wò kọ́rọ̀ tó fi iṣẹ́ àjẹ oyún bí mà ní àwọn sàhádà gbogbo ẹni tó bá ń ṣe nàfíà ọ̀yẹ́ kọjá bá kò tún sùn rẹ̀ ní ibi báwo lòun ó ti tàbùkù ẹni tó ń fẹ́ ṣe nàfíà gbọ́dọ̀ sínú àníyàn rẹ̀ nítorí pé ìtumọ̀ nàfíà tó wọ̀ fẹ́ wọ́n yín nàmà ọ̀rọ̀ bò ọyẹ kọjá pàpọ̀ tí fún ti ẹni pé aburú sẹ́ni tí mò ń ṣe lọ sí àwọn yìí báwo ni o ti fi lẹ̀ tí ó dẹni tó kọ́ lọ́wọ́ aburú yìí inú ọyẹ kọjá àbójú sọ ẹni tẹ́sẹ̀ náà fi hàn. ولذلك فإنه ينبغي أن يكون سرا torí ẹni tó bá fẹsẹ̀ nọ̀síhà yàgbọ́n ẹni tó kún un sẹ́ra ó yẹ kí nọ̀síhà rẹ̀ ọjọ́ òun tẹ́lẹ̀ kí mo fẹ́ gbà nínú kí n jẹ́ kí gbogbo ayé ọmọ pé mo ti nọ̀síhà fún tí ọba tí ọba jẹ ẹyìn èèyàn tẹbẹ ẹrí pé mo ga dípò báyìí irú mi mo ti nà sí àpò lágbájá <laughs> ọwọ ẹ má kòtò kéré mi mo ti ga dípò ẹsẹ lérò lọ ajẹpọ ńpolongo ara rẹ náà torí ẹ wọn ní ọyọ kí náà sí ààrẹ yẹn kọjá kò ń tẹlẹ bí máa bẹyìn àmìrì wọlé lánàá ó yẹ kó wà láàrin tó fẹ́ pé àti tó fẹ́ pé kẹta kẹta ọmọ wa yàtọ̀ sọ́dọ̀ ọ̀bẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta wa tó dàgbò wa. وأما الإشاعة وإظهار العيوب أما كاستون يكا كما فقول كما فيها كما تقول فهو مما حرمه الله ورسوله قل بأن طلع النبي سيديه ومن حب إشاعة ومن حب إشاعة الفاحشة في المؤمنين ó ti bẹ nínú lọ́wọ́ ìdílé wọ̀ tó ní àwọn èèyàn kan wà tó dé pé tí máa pàṣẹ sọ̀rọ̀ malakiti rẹ láìda òtún gbé sórí social media ẹ̀ ń bàjẹ́ ẹ̀ ń fàbùkù rẹ̀ ẹ̀ ń sọ àìdá nípa rẹ̀ gbogbo ẹ̀ èyí tó bá jáde ní Facebook lónìí ló tún jáde lọ́la ní WhatsApp tó bá fò ní WhatsApp náà ló tún lọ bọ́ sórí YouTube láti YouTube ló tún lọ bọ́ sí ètòkó gbogbo ẹ̀ lóríṣiríṣi ẹ̀ta ti bàjẹ́ mẹ́sì bàjẹ́ mẹ́sì bàjẹ́ eléyìí bẹ́ẹ̀ fún àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n máa wù wọ́n ká pé bàjẹ́ léyìí ìyá burúkú fún wa léyìí ìyá burúkú láyé ìyá burúkú lọ́la tó ìyá ìyá. eléyìí ló fà á ní ìmáàmù wa Shafi'i rahimahullah ló fi sọ ìwé ní bi nushika fi infiradi tó bá jẹ́ pé o bá fẹ́ sinà fi hàn fún á bá mi lémi nìkan o ibi tí mo bá wà lémi nìkan ni kò tó wà sinà fi hàn wọ́n jẹ́ níbi nàfẹ́ hàtàkì jẹ́máà má sinà fi hàn fún mi láàrin àwọn èèyàn. Hmm, ọbẹ̀ ṣèṣì ti fún mi um, bàbá àwa um, abayín hmm, táwa abayín fún mi pé àwọn àwọ̀ akátá rí tẹ́ wò ẹ afẹ́ pàkíyèsí ní torí pé kún bẹ bàbá agbọ́pẹ́ sọ báyìí bàbá agbọ́pẹ́ sọ báyìí lójú gbogbo èèyàn wọ́n dáàbò rẹ̀ àbúrò máa pè ń bàbá ó máa sọ pé ìwọ yìí torí ká àbùkù rẹ̀ ló ń ta tó bá jẹ́ pé ọba fẹ́ tún sí ni ìwọ kan òun kan ẹ̀jẹ̀ tó ọmọ àti ìlàsí ara rẹ̀. alẹ́ka ìmáàmù ṣẹ́kù ẹni máa ń ṣe nàṣẹ́ àfọmí wájú àwọn níwájú ibi táwọn èèyàn wà o báwo wá ní nàṣẹ́ ha lórí social media ẹni tó wá gbọ́ láàrin àwọn èèyàn rẹ tó lọ ṣe nàṣẹ́ àfọmọ́ bá wọn kò ṣe nàṣẹ́ ha báwo wá ní lórí social media báwo nàṣẹ́ òfò nínú rédíò báwo ní nàṣẹ́ òfò lórí tẹlifíṣàn báwo ní nàṣẹ́ òfò lórí gbogbo àwọn tí ìtàníláyé lónìí. àwọn òbí lẹ́nu ẹ̀ṣẹ̀ ètò wọn lọ bá jọ pé dàkìyà. onífẹ́ iná nùsàbẹ́ iná nàásì lọ́wọ́n oníkà máa ṣe nàá sí àbáwọn fẹ́nìkan láàrin gbogbo èèyàn tó gbogbo èèyàn máa fi kọ́ lọ́wọ́n mìíràn tẹ̀wọ́ bẹ́yà ó ní ìta gbogbo èèyàn ni ìbàdíjẹ ni ìfiniwọlẹ̀ ni lọ ọ̀rùkọ́ ti máa yóò yọ irú ọ̀rọ̀ báwọn kò lè tẹ́ lọ́rùn láti kọ́ ẹnìkan ló ń fẹ́ ṣe nàá sí àwọn wọn lọ gbọ́ lé rẹ́díò lọ́fẹ́ ṣe nàfẹ́ àfúnmi inú tẹlifíṣàn ló ti jáde lọ́fẹ́ ṣe nàfẹ́ àfúnmi BBC gbé West of America West of France ẹ́ àwọn olùbílẹ̀ mi lè ṣe tọ́nu rọ̀jì ọlọ́fẹ́ ṣe nàfẹ́ àfúnmi abá lórí Facebook onínàfẹ́ hà ọfẹ́ ṣe fún mi abá lórí YouTube ọlọ́fẹ́ ṣe nàfẹ́ àfúnmi òǹkómi à ń pariwo ní orí ẹ̀ wọ́n ti pè WhatsApp ọlọ́fẹ́ ṣe nàfẹ́ àfúnmi. ògbé sórí ẹ̀rọ agbágbogbo báyé ń gbọ́ ọwọ́ ní nàìjíríà àlọ́ fẹ́ẹ́ ṣe mi nàìjíríà àlọ́ abọ àbọ̀ ń tó àṣírí mi abọ ń bà mí jẹ́ àbọ̀ ń fi mi wọlé àbọ̀ ń tàbùkù mi. ṣé nàìjíríà ń gbélé gbogbo ayé náà fún ọ náà limited. ó tún lọ sanwó torí kọ́ fẹ́ bọ́ ọmọ làkejì rẹ jọ wá ní wọ́pọ̀ ni gba nǹkan kan lérò ju nàṣíhà lọ nàṣíhà la gbà lérò àà dé àníyàn burúkú tó lè sọ fẹ́ burúkú ti tẹ́ tọ́da àníyàn tọ́da tó lè sọ fẹ́ burúkú ti tọ́da ọfẹ jira ọmọ làkejì rẹ jọ wá ní nàṣíhà là ń ṣe ẹtù lọ sanwó lè tẹlifíṣàn ẹ wá dúró dé yàn kan wọ́n ní wọ́n náà níyàn wá ní kiri abẹ́rẹ́ tàbí ṣe ọwọ́ adọ́ràn ìgbà tó dọ́ràn ẹni tó ń a YouTube wọ́n pè lẹ́jọ́ ẹni tó ń a Facebook wọ́n pè lẹ́jọ́ mo rò pé ẹ̀yin náà ń gbọ́ ní oṣù bí ayé lọ́wọ́lọ́wọ́ báyìí Facebook ní European Union wọ́n pè Facebook lẹ́jọ́ Facebook yóò san nǹkan bíi nǹkan ó lọ thirty something billion euro thirty something billion euro nítorí pọ́ńtẹ̀ tó yẹ àwọn èèyàn lásán gan máa ń pe Facebook ìlẹ́jọ́ láwọn kóòtù ìlú òyìnbó wọ̀nyí lórí pé wọn ò sọ privacy àwọn wọn jẹ́ kí n táwọn ọ̀fẹ́ kọ́ hàn sí gbogbo ayé nípa àwọn ọ̀ hàn sí gbogbo ayé wọ́n pè wọ́n lẹ́jọ́ wọ́n máa bá ìhàn millions of euros millions of dollars ọdọ́ràn sí wọn lọ́rùn ọdọ́ràn sí lè rédíò lọ́rùn ọdọ́ràn sí lè tẹlifíṣàn lọ́rùn ọdọ́ràn sí lè ìwé ìròyìn lọ́rùn ìgbà tó wá dọ̀ràn sáwọn náà lọ́rùn wá ló pé ah, nígbà tí a nígbà tá a kọ́kọ́ kọ ọ̀rọ̀ yìí àmọ́ yẹ́bíyẹ́bí àmọ́ yẹ́bíyẹ́bí ká wo ibi tó bá láàyè sí ibi tó bá kù díẹ̀ káàtó sí wọ́n rán wa tẹ̀rú wa fi tó máa jẹ́ ajẹ́ ní tẹ̀rú náà ìyẹn ìtú àti wà lọ́wọ́ báyìí o ẹ̀yin jẹ́ gbọ́rọ̀ wa ẹ dákun tí mo tọ ọ̀rọ̀ yìí lórí pé mi tọ́lọ̀ yìí lọ kọ̀fẹ́ yé wa mọ́ o. àwa ti gbé ní àríyànjú mọ́ ẹ dákun orí kó subhanallah. ṣé kìí ṣe gbogbo yẹn tó bá sí yẹn tó fìyìn máa dúró yọ̀nà ilé ayé ti rí nu torí délé yìí ẹ jẹ́ ká wa bá gbé ọ̀rọ̀ burúkú kan wá bọ̀ má bà wọn o má bà wọn torí pé bẹ́ẹ̀ fi hà ká má máa da gbogbo nǹkan ta àwọn abẹ́rẹ́ ni wọ́n gbọ́ nǹkan báyìí báyìí síbẹ̀ kò rí nǹkan tí ó kàn wá lọ́jọ́ kàn wá lẹ́sẹ̀ ọlọ́mọdé atara rẹ̀ wọ́n náà ṣùgbọ́n tí ẹgbẹ́ mùsùlùmí ọmọ ẹsẹ̀ lò amúláyé wa ní sábà ti lè pín nǹkan kan sórí atẹ́gùn sábà ti pé sórí kínní oníkálukú náà gbà tó ti pé ti ti ń hàn ni wọ́n bọ̀ ọ́ wọn náà ti mímì onítàn ọba àgùkọ yẹ àtìkó wa tó báyìí tó yẹ ká sọ ẹ́ńjìnì rẹ̀ kalẹ̀ àti bíi mọ́tò ìrìnà yẹ kó mọ́ ara rẹ̀ báyìí nígbà táyìn ti bẹ̀rẹ̀ ń gbogbo ìdáhà náà ti ní ẹ máa kó jáde ẹ máa kó jáde ẹ máa kó jáde á fọ̀ ń bá díẹ̀ ni. ọgbà ìgbà yìí ti bàjẹ́ gbòdì òṣojúmọ́ nítorí pé ọ̀kan lọ́sẹ̀ wọn lè pè lẹ́gbẹ̀rún etí òṣojúmọ́ wọn lè kójú àwọn lóṣù wọn tún máa tẹ́wọ̀ láì tẹ́wọ̀ láì tí tí ọ̀daràn bá ti padà dẹ́nu tẹ́wọ̀ láì lórí rọ ṣèbọ́lọ̀ tó rò pọ̀ ní tàjẹ́ náà ẹ̀ ń lóde ọ̀ akramakumullah gbogbo ẹ̀tọ́ bá fẹ́ẹ́ sinmi àkọ́mọ ya rẹ̀ ẹ̀ nídìí láti lọ gbé kí lọ fẹ́ gbà débi tó fẹ́ gbà náà nìyẹn nítorí fẹ́ gbà lórí ọ̀dà kò ní kàtà rẹ̀ fẹ́yìn xaalẹ́tẹ̀yìn fẹ́yìn xaalẹ́tẹ̀yìn wà á fẹ́ ìdá àmì ìmáàmù sáfẹ̀ ní tó o bá kọ̀ tó o bá ti nà fẹ́ àfọmọlẹ́mì nìkan tó o gbé jáde fẹ́lẹ́ tẹ́tí dá ìlà tó o bàbá wa mọ́tò kàjá o sẹ́mi náà bá ti gbọ́rọ̀ sọ̀rọ̀ kò lè tẹ̀sí ẹ̀sẹ̀bí gbogbo èèyàn ni wa nísìnyí ẹnìkan fẹ́ tún ọ sí bá a ti ra daily sun lọ́la lọ́la abákan bá ní first page

ndí wo ìròyìn tẹ̀sí ó gbé jáde nípa náà dá a pọ̀ wọ́n ní gbéwìrì ni mí. ẹ àwọn èèyàn ní kórìí ẹ ti dàrú ha nígbà tí wọ́n ń ṣe wọ́n náà máa rántí báwọn èèyàn yókù náà lójú àwọn èèyàn yókù náà lẹ́nu. wọ́n ní pé tí wọ́n náà falágbá pọ̀ ìjọ ti tiẹ̀ náà bá dé ilé ẹja tó wà lẹ́ẹ̀kẹjọ ti parí wọ́n náà ní sùúrù gbẹ́ tó bá fẹ́ sí náà sí àkọ́mọ̀lágbé tí wọ́n fẹ́ tọ̀ sí ìwọ́kọ́ lọ́lọ́ ọlọ́run ní pé dá kéèyàn ti dá ọ̀nà ni pé jáwọ́ mẹ́ kéèyàn ti jáwọ́ mẹ́ yẹ ó ti tó ó ti ṣe ńlọ́nà ti pè ọ́ nígbà tí wọ́n bá ti lè lọ gbà tó sọ ọwọ́ agbọ́kọ̀gbà tiẹ̀ kọ́ ọlọ́run ti pè ọ́ léèrè pé kí ló dé gbà tó bá tọ́ tó dúró tí kò fi gbà ọlọ́run kò ní bí ànábì bẹ̀ ọlọ́run tó bá nàbì sọ̀rọ̀ bá àlùfẹ́ lọ ilà lè nà kẹta tí ẹni kò ti tó a jẹ pé akọ́tẹ́ àwọn abẹ́tọ̀ pé akọ́bẹ́tọ̀ ọ̀gá wa lọ. ṣé bọ́mọ lẹ́yìn ànábì sọ̀rọ̀ bá àtúntẹ́lá dà wá. ẹ ẹ̀rí bá ànábì sọ̀rọ̀ bá àtúntẹ́lá ti gbìyànjú tó ní lórí ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbútọ́lì. àbútọ́lì kò fà ti kọrí olóhùn ní gbẹ́sì pa. ọlọ́run sọ pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ó lè fọ̀nà mẹ́ni tó bá wọ̀. ẹni tó bá wọ̀ pé kọ́ mọ̀nà ìwọ́kọ́ ló lè fi mọ̀nà ọlọ́run fọ̀nà mẹ́ni tó bá wọ̀. bákan náà ọlọ́run rẹ̀ lè dáhùn ó hàn wá wa sallam bó ti ṣe sọ nípa kọ́lọ̀ ń fa àwọn ànábì hàn àti àwọn èèyàn tó tẹ̀lé wọn ó rà ànábì kan nínú tọ́lọ̀ ń fi hàn ànábì yẹn iye èèyàn tó tẹ̀lé èèyàn mẹ́ta péré ní gbogbo ọjọ́ ayé rẹ̀ ó sì tún rà ànábì kan tó ti pé láàrin èèyàn mẹ́ta sí làwọn ẹni tó ó rà ọ̀rọ̀ anabi kan nìkan fún òsì ẹ̀tẹ́lẹ̀ táwọn anabi wọn afẹ́lẹ̀ wọn ò fẹ́lẹ̀ tí wọn bá sọ pé òsèlè sí abẹ́nìkan àtẹnà sí àfúnyẹ́ ẹ̀kọ́ abẹ́fẹ́ torí ikúlù à ń pè yẹn ẹ̀kọ́ abẹ́fẹ́ wọjà anamọ̀ àbà àbà ó ti lè jù bàbá yìí tí ẹ ní pé tí wọn bá ti sọ fún yàn yóò kulẹ̀ kọ̀lọ̀ ọlọ́ọ̀tọ́lọ̀ bá fẹ́ fọ́nà mọ́ ọlọ́ọ̀gbọ̀n kàtà wọ̀ àmọ́ wọ́n fẹ́ tara ọ̀rọ̀ tọ́lọ̀ ní kó tẹnu rẹ̀ jáde sí ọ̀fẹ́ tara rẹ̀ sórí rẹ̀ torí rẹ̀ já ẹ má jẹ́ kí a máa ṣe tí ìṣèjì wa máa ṣe tó yẹ ká ṣe a fẹ́ máa gba ṣe ọlọ́run ọba ṣe ike ńgbà mo ti bọ́ ọ sọ́tò ti gbọ́n ajẹ́ pé jẹ́ nǹkan tíkẹ́ẹ̀tì dáa ń náà láti sè kò sí nínú pẹ̀lú yẹn tí ẹnì kọ̀ọ̀kan sọ tó bá ti sọ kọ́lọ̀ ó tún máa bẹ lọ́n bọ́ lọ́n jẹ́ ọgbọ́kọ́ gbà ọlọ́run mẹ́jọ gbọ́ mi lójú nítorí pé tó bá bá mi àtúntò lọ́ba ní ó ti kó rí mi nípa rí àǹfààní wà púpọ̀ tá a máa ṣe mọ̀ sí aláwùjọ wa yàtọ̀ sí ìròyìn ẹlẹ́jẹ̀ nínú àǹfààní tó wà ó náà ní pé kókó ẹ̀sìn Islam àjẹpà tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ti múlẹ̀ láwùjọ nítorí pé ànábi sọ pé àdínú ànàfíà ìfitì gàgàgàgà ọlẹ̀ Islam nínú àǹfààní tó wà ń bẹ̀ ó náà ní pé yóò fi hàn pé láwùjọ tiwa rere là ń fẹ́ fúnra wa torí pé nìsín ìgbà tí mo bá ń bọ̀ lórí nǹkan tí mo mọ̀ kó ṣe pọ̀ dáa nítorí rọrùn jù láyé kódà tí èèyàn bá le jù bẹ́ẹ̀ lọ ó ní kí n sọ pé ah! mo gbà pé mo fi ń torí o pẹ̀lú òkú ọlọ́run ti tún sí àmọ́ tó bá jẹ́ pé ìdáni ló ti sọ ah àkọ́kọ́ ọmọ èèyàn kan òsì tí wọ́n gbà pọ̀ sí ẹlẹ́ẹ̀kejì okùnrin tí wọ́n gbé gbà ìwọ ọlọ́mọ wa ké ẹ̀mí mi ó ti wà nú ewu ní ìsín o kíní kan ta ló fẹ̀mí rẹ̀ sínú ewu ebi wà náà ló gbé sínú ewu. tọ́ bákan náà nínú àǹfààní tó wà nù káma sí nàfẹ́ ha oníbàwọ̀ rẹ̀ wọ́ pọ̀ onílàró dínkù làwùjọ rẹ̀ nìkan ni wọ́n pọ̀ kó pàkíyèsí rẹ̀ lórí àìdáàtọ̀ sí ó sì pàkíyèsí rẹ̀ lórí dáadáa téèsì àfikọ́jẹ́ pípẹ́ ló mú síbẹ̀ ọ̀nà wa fẹ́ràn rẹ̀ gbà ìlara òṣùmá nítorí pé ìlara ni máa sábà ń bí ká máa sọ̀rọ̀ èèyàn ta gbogbo ẹni tó bá ti dọ́rọ̀ rẹ lẹ̀ lójú gbogbo ayé ìlara ló fi kò ní ìdí pé káwá lọ síbi kankan wàláì tàláì tó ń bá tẹ irọ́ lásán ìlara ni máa bì kò ní ìdí pé ká tẹ̀ máa tán tọ́tù láì sí pé ṣé ìlara ni àyè ìlara ló fi jọ ìlara lọ́ba dé àwọn ẹni tó fẹ́ràn rẹ pọ̀ nítorí pé ọlọ́ba oṣù dúdú fún un ìlara òdò sí bákan náà táwọn àti lè lọ bára wa táwọn àti lọ sí àfúnra wa táwọn máa ń gbéra wa sórí atẹ́gùn táwọn máa ń gbéra wa síta nítorí ni pé ẹ̀gàn ọ̀rọ̀ ẹ̀yìn yóò dínkù láwùjọ kò ní ráyè wò àti ẹni tí yóò ṣe àìdá tí wọ́n fẹ́ lọ sí nàìjíríà yọ kọ́ ìjọba níbẹ̀ kò ní kọ́ wọ́n ti sọ fún mi ìjọba ìgbà ló gbé wọn àwọn ọ̀sán ìgbésẹ̀ ọlọ́run kọ́ láwùjọ ọlọ́run kò sí pé tó nà bá láti tètè ẹ lọ́la kọ́ mọ́ wa bọ̀ ìjẹ́ ó ti wá pọ̀ jù ẹ̀gán ó dínkù láwùjọ wa nínú àǹfààní tó tún wà ń bẹ̀ onígbé yóò ti sábà bí kóníkálukú wa náà wọn mójú tó ra rẹ̀ ó fi mọ fẹ́ lọ tọ́ kó sàtìsí báyìí sèmi náà dáa ṣé ò sí ìgbẹ́lẹ́yìn ẹsẹ̀ bàtà tèmi náà aha wọn kálukú wa wọn máa tún ra rẹ̀ sí torí kẹ́nu mi ò lè bá àrùn èmi náà ò ní ta ìdá yẹn nínú dáadáa tó tún wà nínú àná gbogbo pé ní kí má ti nà fi hà lódodo bó ti ti tó àti bó ti ti yẹ ẹni àpọ́nlé náà máa jẹ láwùjọ gbogbo èèyàn máa pọ́nlé gbogbo èèyàn máa yẹ ọtí gbogbo èèyàn máa wò pé èèyàn dáadáa ni ọ wọ́n tún máa sí lájọ àgbàǹkó kọ́nà tó jẹ́ kí ìrù rẹ̀ kọ́kọ́ lànà ọlọ́run ọba là ń bẹ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó

nítorí pé tó ti òun ó ti gbogbo eléyìí lọ òfin ṣẹlẹ àsọpẹ lẹ́yìn tẹ báyìí lọ kókò lè dàmì téèyàn bá ti jẹ kèfèrí ẹsẹ̀ wọlé tó fẹ́ sọkọ tẹ gbogbo àwọn nǹkan táwa ń sọ ìkọjá mọ kankan lọ́dọ̀ kèfèrí àwọn máa fi ti ẹ̀wà àti búrẹ́dì náà fi ń panu àmọ́ ńgbà tó ti jẹ́ pé mùsùlùmí là wà a gbọ́dọ̀ máa ṣọ́ra tá à ń bá ń sí kámẹ́jì òfin ti ẹ̀kọ́ bá wa ọlọ́run má jẹ́ kí òfin ti ẹ̀kọ́ bá wa àwọn ọlọ́run bá paná àjẹbọrẹ ọlọ́run ọba tó bọ̀ bá gbé ìsìlámù ga ní ìlú wa yìí ọlọ́run bá tó bọ̀ bá gbé ìsìlámù ga ní ìlú wa yìí gbogbo ẹni tí ó ga tẹ́sí ìsìlámù ọ̀gá ọlọ́run ti fún ọ̀gá gbogbo ẹni tó tó bá ń ga yóò tún máa kó bàtẹ́ ìfẹ́sì islam ọlọ́run mẹ́jẹ wọn ga tí wọ́n kúrú mẹ́jẹ wọn ga tí wọ́n kúrú ẹ̀sìn islam ọlọ́run ọba àlékún dàgbàsókè àlékún gíga ọlọ́run ọba àti ìfẹ́sì islam kárántí pé nínú tọ́lọ́run ọba fi wá pa wá láti kọ́dà táǹbà ń ṣe nà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 وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك ان أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها